والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كيف يلا إذا تسسواجه wípé gbígbàgbọ́ wípé ọlọ́run ọba ni adẹ́dà àti gbígba gbogbo àwọn àṣẹ ọlọ́run ọba tó lọ́run ọba ń ṣe gbọ́ lásán kò tó láti sọ ní ti mùsùlùmí àyàfi ká tún máa ṣe gbogbo iṣẹ́ ìjọsìn fún ọlọ́run ọba lónìí kan ṣoṣo torí gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú àwọn àyà al eléyìí tá a ti kà ṣáájú. a rí i pé àwọn ẹni tó ń pè ní kufar al lójú ayé sallallahu alayhi wa àwọn náà ní ìgbàgbọ́ ṣiṣẹ́ tí ọlọ́wọ́n bá ń ṣe wọ́n gbàgbọ́ lọ́wọ́ ló dáhùn ló dá gbogbo nǹkan wọ́n gbàgbọ́ ń fún gbogbo nǹkan ṣùgbọ́n wọ́n kọ̀ fún lónìí kan eléyìí ọlọ́ni wàlẹ̀ in sa'altahum man khalaqahum la yaqulunna Allah ọlọ́ni tó bá bí wọn léèrè pé ta ló dáhùn ọlọ́ni ọ̀gbọ́ra ìdáhùn wọn ni pé méjì ètò wọn sọ náà ni pé Allah ló dáhùn ọlọ́ni fa anna yufakun kí ló ń dé wọn ń sẹ́rí kúrò nídìí jíjọ́sìn fọlọ́ni tẹ́ pé nǹkan mí ìtọ́ yàtọ̀ sí i wọ́n ń jọ́sìn. akramakumullah bẹ́ẹ̀ ni gbogbo ọ̀sẹ̀bọ ní gbogbo ayé ìgbà gbogbo àwọn náà gbàgbọ́ pọ́lọ̀ lọ dáhùn àwọn náà nígbàgbọ́ pé bíbẹ àwọn ọ̀sẹ̀ yẹn ọlọ́run òun náà lọ́ba ti ṣe pààyàn ṣùgbọ́n ibi tí àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn káfíìrì ti tàtà pín sẹ́yìn òun náà ni ibi kájọ́sìn fún lónìí kan ká má sì fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. kásìn ọlọ́wọ́n bá lónìí kan òun gangan ni kókó ọ̀rọ̀ ká má sì gbé ìjọsìn wa lọ bẹ́ẹ̀ lómi ìjọba tó ṣe Allah ibi tí ọ̀rọ̀ wà nìyẹn. akramakumullah at-tawhid eléyìí ta oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí tá a pè ní. توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات àwọn tòwíìdì mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò ṣe yá á lè yà wọn rárárárá torí ẹ̀ tàbá òwòwò ọ̀kan nínú ìjọsìn ní àdúà kásàdúà á lè gbé téèyàn bá jẹ́ni tí máa kó sàá. tọ́yẹ gi igi àbí ìpè kan lèèyàn máa tọrọ téèyàn bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ó tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ báyẹn ṣẹ̀ṣà ǹjẹ́ nǹkan tí mo fẹ́ ṣe ìwà dàbí ọ̀dàbí wọ́n ní kí n wá lábẹ́òkúta wọ́n pè mí ní kòtò ṣé kí n lọ àbí kí kan. lèèyàn máa fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ òun ní máa pè sẹ́mi pé ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ mọ̀ wípé kìí ṣe Allahu Rabbul Alamin ló ń pè kìí ṣe ẹlẹ́dọ̀ òun ló ń pè ẹni tó bá fi lè múyàn máa pẹ̀lú ẹ̀ ohun tó dájú ni pé kìí ṣe tawhidul uluhiyya nìkan ló ti fìdí rẹmi ó tún fìdí rẹmi níbi tawhidul rububiyya nítorí pé kìí ṣe pé ntọ́ ntọrọ nìkan lọ ntọrọ lọ́dọ̀ rẹ̀ ìgbàgbọ́ kan ti kọ́kọ́ síwájú ìgbàgbọ́ pé igi òkúta àbí ìpẹ́ tó ń pè yìí òun náà lágbára láti lè ṣe ntọ́ nfẹ́ fún ó sì nímà nípa ntọ́pamá ìdínà tí ń fínfín lọ wọ́n pe òun lábẹ́kúta wọ́n pe òun ní kòtòǹgbòrà ṣé kò wọ́n lọ àbí kò wọ́n má lọ ìyẹn ni kó lágbára tó fi lè ṣe tó ń fẹ́ fún ó sì nímà kọ̀kọ̀ nípa tó lè ṣẹlẹ̀ tó ń bá lọ àbí tó wọ́n bá lọ sẹ́sì máa ń gbé agbára nínú tawhid ar-rububiyyah yìí nínú sí ọlọ́run tó lọ́wọ́ ọba máa ṣe nítorí pé ọlọ́run ọba nínú ìròyìn rẹ̀ ni pé alágbára wa huwa ala kulli shay'in qadir alágbára ni lórí gbogbo kan ajẹ́ pé o ti gbé agbára wọ òòsà rẹ̀ náà ìgbà tó ń sìn fi ń lọ pé ibi wọn ti pè ọ́ sí kọ́ ọ lọ àbí kọ́ ọ má lọ lọ àtàìlọ ọ dá lórí pọ́ máa kí ló lè ṣẹlẹ̀ ń dáadáa àtàìdá àjẹpọ̀ òun máa ohun tó pamá nìyẹn a sì ti mọ̀ yí pé nínú jíjẹ́ ọ̀rọ̀b òní níní mà nípa ntọ́pamá ẹnìkan ò sì máa ntọ́pamá àti Allahu Rabbul Alamin qul la ya'lamu al-ghayba illa Allah fún ẹ̀rẹ́ anabi Muhammad àti ilẹ̀ méjèèjì kan ò sí tó nímọ̀ nípa ntọ́pamọ́ yàtọ̀ sí Allah Rabbul Alamin. torí ẹ̀ ṣé àwọn aṣọ ìpè eléyìí ọ̀sẹ̀ sí tawhidi ká sọ Ọlọ́run lọ́kan nínú ìjọsìn lásán ni àbótún sẹ̀ sí tawhidi ká máa sí Ọlọ́run fọlọ́n ẹ̀rí kò ti sẹ̀ sí méjèèjì. torí ẹ̀ ni àwọn ahlùsùnà fi sọ pé gbogbo oríṣiríṣi tọ̀wọ̀hídì mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n rọ̀ mọ́ra wọn wọ́n so mọ́ra wọn kò sí bó ṣe ṣẹ̀ sọ́kàn tó ṣẹ̀ sí kejì kò sí bó ti ṣe jẹ́ kó pàkàtì tó ti pàkejì tì kò sí bó ṣe tàpá sọ́kàn tó jẹ́ kó ti pa èkejì náà tì torí ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn tọ̀wọ̀hídì yìí ńlọ́jọ́ ọ̀ràn yẹn lórí wa ìgbéka dìbò. kásì má ṣe fi ṣẹ̀fẹ̀ rárá torí ẹ nínú gbèsè ayé wa pàápàá jùlọ láwùjọ ibi táwa bára wa ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn iná ni wọ́n máa ń gba oríṣiríṣi ọ̀nà náà máa fi ṣẹbọ sọ̀lọ̀ látàrí wọ́n mà àbí wọ́n mà wọ́n máa lérò pé ọ̀bẹ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ẹni tó lè dá ṣe nǹkan kan fáwọn nínú nǹkan tó ṣe pé èèyàn ò lágbára láti ṣerú rẹ̀ fún yẹn wọ́n máa lérò pé àwọn kan bẹ tó ṣe pé Ọlọ́run kọ́ ayé lé lọ́wọ́ àwọn náà lágbára láti máa darí ilé ayé yìí báyìí àwọn èèyàn máa sọ̀rọ̀ kèfèrí lẹ́nu wọ́n máa sọ̀rọ̀ ẹbọ lẹ́nu wọ́n tún máa mú mi sí wọ́n máa dátọ́ ẹ̀mí wọ́n lérò pé ń ṣe nǹkan tó dáa. na mọ̀ pé gbogbo ń táwọn ṣe yẹn ohun tí máa mú na wọná rọrùn kọlọ̀ǹkọ́ máa ṣe wà lọ́mọ àná. a sọ lọ́pọ̀lọpọ̀ gbà pèsè tí ẹnìkan bá dúró níwájú òòṣà pèsè tó bá dúró níwájú rẹ rẹ gbogbo yẹn ìyẹn sọ ìyẹn sì gbọ́dọ̀ máa mójútó torí pò ní tọ́wọ́n jù nínú nǹkan tá a ní láyé torí ẹ̀ lànà bá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Mu'ad ibn Jabal radiyallahu anhu eléyìí tí imam al-Bukhari àti Muslim tí wọ́n gbé jáde wọ́n ní kuntu radifa nabi sallallahu alayhi wa alihi wa ala himarin faqal mo jẹ́ ni dáná bí pọ́n lẹ́yìn lọ́jọ́ kan lórí kẹ́tẹ́kẹ́tẹ́ anabi wa sọ yìí pé ya Mu'ad ìrẹ Mu'ad atadri ma haqqu Allahi ala al-ibad wa ma haqqu al-ibad ala Allah ǹjẹ́ wàá ma kí ni wọ́ ọlọ́n lórí àwọn ẹ̀dá kí sì lẹ́tọ́ àwọn ẹ̀dá yìí lórí ọlọ́run ọba tó dá wọn. qultu Allahu wa rasuluhu a'lam mọ́lọ́lọ́ àti ránṣẹ́ rẹ̀ ló mà qal haqqu Allahi 'ala al-'ibad an ya'buduhu wa la ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ òun náà ní kí wọ́n máa sin lónìí kan kí wọ́n sì má ṣe fi kankan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wa haqqul ibadi ala Allah ẹ̀tọ́ àwọn èèyàn lórí Ọlọ́run onáni alla yu'addiba man la yushriku bihi shay'a kọ́má fi àjẹni tí kò bá fi nǹkan kan ṣorogún pẹ̀lú ẹ̀. àdìsí yìí ó jẹ́ àdìsí ńlá gẹ́gẹ́ bí gbogbo àwọn àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ òun náà ní kó ní tẹríba ńlá ìlànà Ànábì sallallahu alaihi eléyìí ńlá tá a nínú àdéfì òun la síwájú fún gbogbo àwọn aránṣẹ́ ọlọ́ òpin gbogbo àwọn ànábì tí ò sí ìránṣẹ́ kan àbánábì kan tí ó tún wá ti ṣe wá pọ́nlé tó yìí ó ti ṣe wá ga tó yìí ogun ọ yàtọ̀ sí ogun ẹ̀sìn ọ yàtọ̀ sí ogun ìbáka ìtẹríba ńlá ni kéèyàn ogun kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí wàhálà ti ń bẹ nínú dídarí kẹ́tẹ́kẹ́tẹ́ tá a bá gùn kò sírú rẹ̀ nínú gígẹ̀sìn tàbí ìbáka kódà gan àwọn onífàlẹ́ ayé àtàwọn onífúkẹ́ wọn ò ní gun kẹ́tẹ́kẹ́tẹ́ láéláé tàbí bàákà ní ọmọ òun àbọ̀ rẹ ló pé àwọn lọ́balọ́ba ní ìgbà tí gbogbo àwọn àjòyè pàtàkì pàtàkì tí àwọn bá gun ẹṣin ó lè jẹ́ ìbàákà lọ́bọ̀ ogun nítorí pé kan ni tó ṣe pé ó ń gan fúnra òun fúnra ara rẹ̀ a ọ̀ràn lọ́rọ̀ rẹ̀ ọ̀ràn lọ́rọ̀ rẹ̀ tẹ́ bá fọwọ́ sí báyìí níwájú kẹ́tẹ́kẹ́tẹ́ bí ẹni kokùn bọ́ lọ́rùn láì sókùn tẹ́ tún wá sí ìgbà tẹ́ mú nǹkan lọ bìkan dé kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti so mọ́lẹ̀ níbi tí kẹ́tẹ́kẹ́tẹ́ tó tó tó tó tó dàbí ìgbà tó tẹ́ ẹ bá tún ṣe bí ìgbà tẹ́ ẹ ti tù yóò gan abẹ tẹ́ ẹ bá ṣe bí gùn tẹ́ ta kẹsẹ́ tẹ́ ẹ ń lẹ́gba kò ní move an inch lórí ìgbà tẹ́ ẹ bá tún ṣe bí ìgbà tẹ́ ẹ ti tù lára tẹ́ ẹ dé má so ta bẹ́ẹ̀ ṣe ń ta kẹsẹ́lẹ́ tún máa lò bẹ́ẹ̀ ṣe ń ta kẹsẹ́lẹ́ máa lò ní òfin máa lọ ìtẹríba ńlá lélẹ́yìí jẹ́ o anabi wa kì í so gbéraga àwa tá a jọmọ lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ kọ́ ìtẹríba a gbọ́dọ̀ jẹ́ ẹni tó so pé bóyá àyè bára wa bóyá ipò tọ́lọ̀ ń gbé wa sí á jẹ́ kó máa tàn wá jẹ á fi máa wá wúra wa wípé kò sí irú wa á ti gbàgbé pé èèyàn lásán mà ní wá irú ọlọ́run ọba mà ní òsì kí ni tó fẹ́ sọ pé o ní ipò wo lọ fẹ́ sọ pé ọbára rẹ tó fi wá jẹ́ pé kò sí irú rẹ qul huwa ahad ọlọ́run ọba lọ́ba àṣọ ọba tó ṣe wípé lam ya Allahu samad lọ́ba tó ṣe wípé kò níkùn á ń bọ̀sibọ́sí ipá pé ọjọ́ lam yalid ọba tó so pé kò bí ma walam yulad bẹ́ẹ̀ ni ẹnìkan kan ò bí walam yakul lahu kufuwan ahad kò sí ẹnìkan tá a lè fi wé kò sẹ́nìkan tá a lè fi jọ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir irú èèyàn pọ̀ bàjẹ́ irú èèyàn pọ̀ bàjẹ́ kò sí nínú nǹkan tó a lè fi ṣèdánwò fún yẹn. pé lágbájá tẹ bá rírú ẹ̀ mú wa ẹgbẹ́ mu kò sínú ìdánwò ó rí i pé kò tó gbẹnu lọ́wọ́ irú rẹ̀ ó ti pọ̀ torí ẹ̀ kí wọn á ní fáàrí rẹ kí ni gbéraga gbéraga ẹ̀rí pé lédè yorùbá gan wọn ní gbéraga nípa alára rí so ó túmọ̀ sí pé ọ̀jẹ́ nkankan ọkàn fẹ́ pera rẹ ní tọ́jẹ́ so ìgbéraga ọ̀yẹ́ wa o ọlọ́run ọba ló ní ìgbéraga onìkan ló yẹ kájọ ní tẹríba kájọ ní tẹríba tẹríba àtòdìjẹ ìgbéraga ni anabi sallallahu alaihi wa sallam ó sì fi hàn wá wípé tí wọ́n ń pè ní ìgbéraga. òun náà ni kéèyàn ò fojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn kó sì bá sòdodo kọ́ máa fẹ́ ìfojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn kó bá sòdodo kọ́ máa fẹ́ má fojú tẹ́ḿbẹ́lú ẹnì kankan ẹni tó bá bọ́ sòdodo má wò ó kó kéré sí ọ gba òdodo tó bọ́ sọ eléyìí ni wọ́n ń pè ní ìtẹríba anabi sallallahu alaihi wa sallam nínú tẹríba rẹ̀. òun náà tún ni pé ọpọ́n lori sẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tẹríba ńlá ni ó túmọ̀ sí pé mùsùlùmí kó gbìyànjú láti jẹ́ ẹni tí ó ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ ìyá rẹ̀ nígbà tí wọ́n bá wà ń pọ̀ ẹni tó lè ṣe ìrànlọ́wọ́ fọmọlàkejì rẹ̀ má ṣe hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní àyànfàá ọ̀họ́ òfẹ̀lìyà fàálì gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára àti lè fi nǹkan kan ṣàǹfààní fọ́mọ ẹ̀yà rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ a rí i pé láyé wa lónìí pọ̀lọpọ̀ nǹkan ló wà tẹ́gbọ́lọ̀ ń fẹ́yìn láǹfààní tẹ́lẹ̀ fi ṣe ẹlòmíì náà láǹfààní so tẹ́lẹ̀ kọ̀ láti ṣe láǹfààní yẹn ẹ má gbàgbé pé ọlọ́run ọba lọ́kọ́ fẹ́yìn láǹfààní yẹn tó bá wu ọlọ́run láti bẹ̀rẹ̀ ó lè má fún yín láǹfààní yẹn ẹ má sàhún sọmọlàkejì yín ẹ jẹ́ ẹni tó ṣe é pé àǹfààní ọ̀ máa tọwọ́ yín bọ́ sọ́wọ́ ẹlòmíì àǹfààní yóò máa tọwọ́ yín bọ́ sọ́wọ́ ẹlòmíì nítorí pé àwọn ẹni tó lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run làwọn ẹni tí bá máa ń ṣàǹfààní fáwọn èèyàn jù bẹ̀rẹ̀ látòrí nǹkan ọ̀gbìn a rí i pé èsì gbogbo ala ni ìwọ́n ní ibi tó sì lè gbé yẹn sí ọ wà ṣàánú ẹni tí ò ní gbé àwọn náà sínú ọkọ rẹ gbé wọn sórí ẹ̀rọ alùpùpù rẹ o gbé wọn sórí kẹ̀kẹ́ afẹjẹwà rẹ o ọmọ eléyìn àti léyìn àti léyìn nínú àwọn ẹsẹ tí wọn ń fojú kéré o bóyá náà lọlọrun ó rò pọ̀ ni ó rò pọ̀ ni ó rò pọ̀ tó fi padà dẹni tó rálẹ jẹ náà wọ. tọba di lọ́la gbẹdẹ òkèèyà tọ bákan náà anabi sallallahu alaihi wasallam ọdá sáwọn ọmọlẹ́yìn rẹ̀ ọdá sáwọn ọmọlẹ́yìn rẹ̀ táwọn abájọba níbi iṣẹ́ wa ká dáa sí àwọn ọmọ ọ̀dọ̀ wa tá a bá jẹ́ olùmọ̀ ká dáa sáwọn tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ká má ẹni tó ṣe é gbé àní ṣe é nítorí gbogbo ẹni tí ò bá ti ṣe é yóò sì rí sá torí ẹ Mu'adh ibn Jabal ọ̀kan nù àwọn sàhábà ó ń súnmọ́ débi gbá ń gbé gbogbo ẹni tó bá sì já síwájú tí ọmọ lẹ́yìn bá lè súnmọ́ ààyè àti sàǹfààní tó nínú ìmọ̀ suma ọ̀wà nítorí pé ẹni tá a bá lè súnmọ́ a anabi sallallahu alaihi wasallam tó akọ alẹ kọ kó gbẹ níta bá fẹ́ bá sọ̀rọ̀ tá a sì fẹ́ kọjá pé níta ń bá a sọ ọgbọ ọgbà ọmọlò ẹpẹ ló kọ. ya Mu'adh pàápàá ńgbà tó ṣe kó kéré sí ìwọ Mu'adh torí kò sẹ́nìkan láyé tí wọ́n ó pè lórúkọ rẹ̀ nígbà tá a fẹ́ bá sọ̀rọ̀ tí ò ní fẹ́ tẹ́tí gbọ́ ní tẹ́ fẹ́ sọ. So làákàyèrè ọ̀ wá síbi pípètè pèlè kan náà pé ìwọ Mu'adh anabi wa ni atadiri ma haqqullahi ala al-ibad ìbéèrè ni wọ́n fi síwájú tó o ma kí ni ìwọ Ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ kí ni ẹ̀tọ́ àwọn ẹ̀dá lórí Ọlọ́run eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo olùkọ́ gbogbo òyìnbó ẹ lè máa kọ́ ma kò bá jẹ́ ìmà nípa tọlọ́n kò bá sì jẹ́ ìmà nípa gbígbélé ayé kìí ṣe oríṣi ọ̀nà kan iná lọ́nà tó wà téèyàn máa fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ̀nà oríṣiríṣi ni ló yẹ kẹ́ ẹ máa gbé ẹ̀kọ́ tẹ̀ bá ń kọ́ àwọn èèyàn gbà tó fi dórí à ń bá ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa eléyìí tí àwọn onímímà tí wọ́n á máa bá wa ṣe nínú àwọn mọ́sálásí wa gbogbo kò gbọ́dọ̀ já pé ojú ẹyọ kan iná ni wọn máa tọ̀ ní gbogbo ìgbà àwọn èèyàn ti máa mà rárá ọ̀nà yẹn gbọ́dọ̀ máa jẹ́ oríṣiríṣi nínú àwọn ọ̀nà yẹn òun náà ẹ máa bí ẹni tẹ́ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ nípa ní tẹ́ fẹ́ kọ́ kó di pẹ́ kọ́ nítorí pé ọmọ èèyàn nínú nǹkan oní ẹni kọ́ máa wò pọ̀ ntí ma ntí ò tí ma kọ́ máa wò pọ̀ ntí ma ntí ò tí ma kọ́ máa fojú kéré ìmà tí wọ́n bá ń kọ́ ní ìmà tuntun tí ó mà lásìkò ìgbà tí wọ́n bá ń kọ́ lọ́wọ́ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ọ̀pọ̀ àìmọye àwọn ọmọ iná ni wọ́n máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú níbi àti rí àwọn ilé ẹ̀kọ́ gíga gíga wọ̀ ṣùgbọ́n gbà tán bá wọ ọbẹ̀ tán kékeré díẹ̀ báyìí nínú wọn ló máa ń mú jáde bẹ̀ nítorí pé ẹ lè kẹ́kọ̀ọ́ láyé tẹ́ ẹ bá ti gbà pé níta fẹ́ kọ́ yín ìwọ̀n ẹ̀yìn ọ̀ma ntí máa kọ́kọ́ síwájú ẹ̀kọ́ ni pé èmi ọ̀ma kémi náà kọ́kọ́ gbà pé mà tí mo bá ti gbà pé mà àsìkò tí wọ́n bá kọ́ mi sí òun ẹ̀kọ́ yẹn ó dùn sí mi lára ni tó àmọ́jọ́ tí mo máa ti wò kékeré ni kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni tó ẹ rí i pé automatically èèyàn lè máa ń tán máa ń kọ́ yẹn. ìrẹ́ ló ti jẹ́ pé táwọn ọmọ bá wà ní higher institution tí àwọn olùkọ́ bá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó máa ń kọ́ lẹ́kọ̀ọ́ láwọn universities poli nǹkan àwọn ọmọ yẹn sábà yá olùkọ́ létí àtọpọlọ wọn ọ̀pọ̀ àìmọye àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ pàápàá ń gbà tá ayé di ayé browsing ọ̀pọ̀lọpọ̀ lè gbé handset lọ́wọ́ kọjá pígbà tá ń bá wọn sọ̀rọ̀ yẹn ni wọ́n máa browse kọjá pígbà tá ń bá wọn gba kọ́ọ̀lù kọ́ ẹ́ pípa tó ń bá wọn sọ̀rọ̀ yẹn ìgbà yẹn ẹ̀lọ́ ń try láti send a message àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́nìkan bá wọn ń pàkíyèsí rẹ̀ pé à yà concentrate lórí nǹkan kọ́ wa méjì agbàgbé wàhálà tá a ṣe kó tó di parí ilé ẹ̀kọ́ yìí wọ̀ ẹ máa sọ pé gbogbo ohun tí sọ náà lèmi náà ti mọ̀ kò sí nǹkan kan ohun sọ tí mi mọ̀ ok kò sí wàhálà by the time tí ẹ̀ ń bá wọn kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó sì fi gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yín ẹ̀ ń gbé gbọ́nà béèrè ẹ̀ ń béèrè síwájú kẹ́ tó sọ ti ìdáhùn yẹ kọjẹ́ tẹ́ǹsì ń bi àwọn ọmọ lọ́kọ̀ọ̀kan tóníkàlùkù ṣe àfihàn pé kò yí o tẹ́ ẹ bá padà ṣàlàyé lẹ́yìn rẹ̀ ẹ rí i gbogbo ń tẹ́ ẹ bá pè lálàyé ìbéèrè o yọ lẹ́ mọ́ wọn lọ́pọ̀lọ́ títí láéláé tẹ́lẹ̀ ìbẹ́nu ọ̀nà tó dáa jù láti kọ́ yẹn lẹ́kọ̀ọ́. ó sì bẹ nínú ọ̀nà tí máa mú kí ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ ara ẹ̀ kọ́ ọmọ pé ọ̀ọ́mà nítorí pé ńgbà tó ọmọ kan bá sọ pé kẹ́sì máa wo ìbéèrè tá ń béèrè lẹ́ẹ̀kan èmi náà ọ̀rẹ́ ó sọ pé kí ló mú ọmọ èmi wọn dákẹ́ bí ìṣẹ́jú kan ní kálukọ́ sọ̀rọ̀ ẹ mọ̀ ń wo pé tó o gbẹ́nu sọ̀rọ̀ kínníkínní tó fẹ́ sọ ní àsìkò tó ní irú rẹ̀ ló ṣẹlẹ̀ jọ́tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ń béèrè nípa igi kan igi alálùbáríkà igi tí kì í wáwé ta ló máa alùpùpù dákẹ́ anabi wa ni ah nga dani ka pọnti sọ igi dabi nù Ibn Umar radiyallahu anhu wọn sọ fún bàbá rẹ̀ pé ah sì wà lẹ́nu mi pé igi dẹ́bínú náà bá gbé ẹnu sàn kí ló mú ọmọ sàn. a <laughs> kí ah, ọba lọ sọ kánàbí o tó sọ lónìí ni la ilaha illallah irú dáadáa tí n bá ṣe sí ọ. ẹ ẹ tó ń torí de eléyìí ló ṣe jẹ́ pé ẹni tó bá jẹ́ olùkọ́ gbogbo àná láti gbalẹ̀ ẹ̀kọ́ rí láyé ẹ̀rí bá àwọn wa bákan méjì ẹnu kọ́ dípò afẹ́ràn wọn ẹnu kọ́ dípò afẹ́ràn wọn ẹnu kọ́ dípò tó bá wọ kíláàsì gbogbo apáta ara wo jí pépé àbí kọ́jẹ́ pé ńgbà tó wọ kíláàsì òórùn ọ̀mà fún gbogbo wa ẹni tí àwọn wò pé ọ́ tọkàntọkàn ní fi ń kọ́ wa àtẹni tí àwọn wò pé ọ́ yóò ti ṣe rí wọ́n ti pè ọbẹ̀ fi sì kejì ọkà ìlógbélé yìí wá tó torí ẹ̀. ibi a ti máa ń mọ ìyàtọ̀ láàrin olùkọ́ sólùkọ́ nù olùkọ́ ń bẹ tó pé ó ní two hours lecture àwọn ọmọ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ di twenty hours nítorí bí ṣe ń bá wọn sọ̀rọ̀ oorun òpin ẹnìkankan ọ̀rọ̀ rẹ̀ sì ń wọ gbogbo ara wọn wọn ń rí àǹfààní ń bẹ̀ nínú ọ̀nà tí máa ń gbà nítorí pé kò sẹ́ni kankan tí ọmọ kẹ́kọ̀ọ́ tó rún òkun tí ò ní fẹ́ sùn àmọ́ tó wá kí wọ́n ń ju béèrè wọ́n ń ju béèrè wọ́n ń ju béèrè ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ sùn kọ́ kò ní lè sùn gbogbo ẹni sì máa fọ́ǹbù pé onímọ̀ onímọ̀ onímọ̀ tó bá wà ń kalẹ̀ ńbẹ̀ nígbà wọn ṣe béèrè tí sọ pé ìwọ̀nba ni kí ọmọ látòní lọ mo rò pé yọ ìjọ ni tí wọ́n ń sọ̀rọ̀ o máa kọ́ wa orí anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́ wa lọ́nà yìí. gbàtà wọn béèrè ìbéèrè ńlá gbogbo béèrè lọ kí ni ọlọ lórí wa ilẹ̀ tọ́ ọlọ àkọ́kọ́ bọ́lọ̀ wọn bá níwọ̀ lórí wa òdodo bò lè dá wa lásán fi lẹ̀ fásán kó ọlọ́run bá dá wa nítorí ìdí pàtàkì ìdí pàtàkì ó níwọ rẹ̀ lórí wa àmọ́ pé àwa wá ní ẹ̀tọ́ kan lórí ọlọ́run àdá ní ẹ̀tọ́ lórí ọlọ́run àdá ní ẹ̀tọ́ kan lórí ọlọ́run àyàfi ẹ̀tọ́ tọ́lọ̀ ń ṣe fún wa lórí ara rẹ̀ fúnra ara rẹ̀ láì jẹ́ pàwọ́ gan la lẹ́tọ̀ọ́ sí torí nítorí pé lẹ́tọ̀ọ́ náà ni pé tí wọ́n bá kọ̀ láti fún ọ lẹ́rọ̀ nítorí bá jọ gbà lẹ́jọ́ fún. ok tá a bá wá ní ẹ̀tọ́n lálá gbàgàdà àfi kọ́ lọ́n fún wa tó lọ́n bá fún wa àbó lágbọ́ lọ́n lọ́nà rí síbi tá a lè gbé lọ ọlọ́run ló wù ló ṣe ẹ̀tọ́n yẹn fún wa látàrí àánú tó ní lórí wa ọlọ́run kọ́ mọ̀ yọ wá àánú rẹ̀ lórí wa anabi wa ṣe béèrè mu'adh جبل رضي الله عنه eléyìí ثم sí pé kò sí ẹnìkan tó lè dá sí nǹkan kan lọ́ràn yẹn lórí ọlọ́run kò sí ẹni náà o kò sì sẹ́nìkan tó lè dá sí nǹkan kan léèwọ̀ lórí ọlọ́run o kò sẹ́ni náà o ọlọ́run ló máa ń ṣe ní tó fẹ́ léèwọ̀ lórí ara rẹ̀ òun ló sì máa ń ṣe ní tó fẹ́ lọ́ràn yẹn lórí ara rẹ̀ nítorí pé ó ròyìn ara rẹ̀ ó sọ òdodo ó pera rẹ̀ ní fa'alun lima yurid àṣeyọ̀wò nínú tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ lórí ara rẹ̀ onáni tó wá nínú hadith hadith al-qudsi tánàbí gbà wà látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́n sọ pé ya ibadi inni haramtu dhulma ala nafsi. وجعلته بينكم محرما فلا تظالموا ẹ̀yin ẹrú mi èmi ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe léèwọ̀ láàrin yín ẹ̀hẹ̀ ta ló ṣe kásàbòsí léèwọ̀ lórí ọlọ́run kò sí òun fúnra ara rẹ̀ òun ló máa mà sí léèwọ̀ lórí ara rẹ̀ ọlọ́run ọba lọ́ba tí í ṣe bá fẹ́ léèwọ̀ lórí ara rẹ̀ nínú ntọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wá ṣẹ̀ṣẹ̀ lọ́rùn àyàn lórí ara rẹ̀ òun náà ni tó ṣe lẹ́tọ̀ fáwọn ẹrú rẹ̀ nígbà táwọn bá ti ṣe tó ṣe ní ẹ̀tọ́ tiẹ̀ lórí àwọn ẹrú tiẹ̀ lẹ́yìn bá ti ṣe tiyín ọlọ́wọ́n bá náà ṣe tiẹ̀ àmọ́ lẹ́yìn léyìí pé ẹ̀yin wá ní agbára kan látàrí pé ẹ̀sìn tẹ́ ẹ fi lè mú ọlọ́run ọba ṣe nǹkan kan ah! ìsọkúsọ gidi ni o lẹ́nìkan sọ ipò ńlágbára láti lè mú ọlọ́run ọba ṣe nǹkan kan túláàsì ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ gẹ́gẹ́ bíi ta ni ọba sọ pé ẹ̀yin máa túláàsì ọlọ́run ṣe nǹkan ni ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ó ń sọkúsọ aláìmọ̀ wọn rẹ̀ ọba sọ pé àdúrà kan tiẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ àdúrà kan pa ni wọ́n ń pè kànpa talẹni tó fẹ́ kànpa gana ni talẹni tó fẹ́ kànpa ìyẹn nìkan wà ń bẹ tó lè kàn lọ́wọ́n bá ń pa bí kò sí olúwa rẹ̀ o sí olúwa rẹ̀ tó lè kàn lọ́wọ́n bá ń pa torí ẹ̀ lábẹ́ eléyìí ọ̀rẹ́ wa kan wà kọ́lọ́wọ́n bá ń àti sọ tó ọlọ́kẹ́kọ̀ọ́ tilẹ̀ ọlọ́kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá àti wàá wà ń bẹ wà lu ọdún gbọ́rọ̀ òní lọ síwájú ọwọ́ awálé àti wàá wálé wọn á ní àwọn kan wá wá sọ́dọ̀ bàbá òun bàbá rẹ̀ sì jẹ́ èèyàn ńlá kápẹ́ bíi ọba láwùjọ wọn. bàbá ń sọ̀rọ̀ arákùnrin yẹn pé ọ̀rọ̀. Thank

你说吧。他们不是不是弄来混蛋，来玩干什么？他们有么弄？什么什么不什么？他们有么在呢？Allah。 ọmú wọn máa rò pé bí àwọn èèyàn lórí rẹ̀ ti ká sọ ẹnu wá o ká máa marú dábàá máa sọ̀sọ́ lọ ẹnìkan ò tó sẹ́ ó lè tú láti ọlọ́run ọba sí nǹkan kan fàálùn lè máa yòrè wàláì sẹ́nìkan bá tó bẹ́ẹ̀ ni anábì wa ni ọba jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ò fún un gbọ́dọ̀ wá ní àwọn aburú jù lásán lásán dáàjá mọ̀ nǹkan kan kódà tí kankan bá tún burú kúrú tù lọ àwa ni ẹ rà àwọn ìṣẹ̀lẹ̀ méjì kan fi kọ́gbọ́n ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ó ní ti ìyá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò ìyá sọ́mọ ẹ wúrúkọ ńlá tí ìyá máa wà sọ ànábì ni mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run mo tọrọ èsì pé mo kọ́ lọ́n pàfà mo tọrọ lọ́dọ̀ ọlọ́n kó jẹ́ kí n bẹ sàárè ìyá mi kó jẹ́ kí n bẹ sàárè ìyá mi wò ọlọ́run ọba gbà fún mi mo wá tọrọ lọ́dọ̀ rẹ̀ kó kí n tọrọ fún ọba ok tó bá jẹ́ pé agbára kan wà téèyàn wá lè fi kan lọ́wọ́ bá ń pa ìyá ànábì sallallahu alaihi wasallam kò sọ́nà táwọn abèrè pé gbà kò ṣeé ṣe náà ẹ wo ti ẹ̀gbọ́n bàbá anabi muhammed sallallahu alayhi wa sallam abu talib ẹ worú ìpọ́njú wàhálà eléyìí abu talib dojú kọ níbi àti dáàbò bo anabi wa muhammed sallallahu alayhi wa sallam irú ìrànlọ́wọ́ tó náà ti fẹ́ sin islam ló ti fẹ́ káfìrì ni ọlọ́run a máa rìn sin rẹ̀ lọ kódà kó sì gbọ́wọ́ káfíìn ẹ̀wọ̀n á wo ìyànjú ànábì lórí fóònù ọgbà islam ǹjọ́ gba islam ọgbà islam innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwọ lè dá fọ̀nà mẹ́ni tó o bá fẹ́ ìmànà fún ṣùgbọ́n lọ́wọ́ bá ní fọ̀nà máa ẹni tó bá fẹ́ torí ẹ̀ ọlọ́run ọba ẹnìkan ò lè tú láti rẹ̀ ṣe kankan o tó bá wù ló máa ń ṣe. tó gbàtọ́ wá bí Mu'adh léèrè bẹ́ẹ̀ síbẹ̀ yìí ti mọ̀ ike Mu'adh olónímọ̀ jù nínú àwọn sàhábà nípa alḥalal wàlḥaram ìyẹn ni kó olónímọ̀ nípa òfin jù Mu'adh wá dáhùn ó ní Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtànábì lọ́mà ọlọ́run àtìránṣẹ́ rẹ̀ lọ́mà ẹ̀yin lẹ́sìn nímọ̀ jù nínú àwọn sàhábà nípa alḥalal walḥaram ẹ̀wá ń dá nǹkọ́lọ̀ àdójúṣe rẹ̀ lọ́mà eléyìí tó túmọ̀ sí wípé ń bẹ nínú mà gan kéèyàn sọ pé mà ń jẹ́ ọ̀bà mà kò sí bẹ́yàn sì lè jẹ́ olùmọ̀ tó yà jẹ́ pé gbogbo nǹkan lọ́mà tó bá jẹ́ kéèyàn bá jólùmọ̀ tó sì mọ gbogbo nǹkan á pé rọ́ọ̀tù wọnú ọ̀rọ̀. a gbọ́dọ̀ mọ̀ wọn ara wa níta àbá mà ká sọ pé àmà nítorí kámọ́bà rẹ ru ọ̀ràn níjọba ìdàlùkìyà wípé àwa ti fẹnu sọ nípa ẹ̀sìn ọlọ́run ohun tá a nípa àmà eléyìí pàtàkì wa Malik rahimahullah wọ́n ń pè ní ìmáàmù daril hijra. alimul madina olùmọ̀ madina wọ́n ní ìrìn àjò oṣù kan wá sí madina láti iraq láti wá ṣe ogójì ìbéèrè malik wá dáhùn mẹ́rin kò lè dáhùn mẹ́rìndínlógójì kí ló dé ó ní ìmọ̀ ni kí á ní ká sọ fún wọn tá a bá délé oṣù kan láfi rìn kátó débì oṣù kan náà látúnṣe láti padà ó lè sọ fún wọn pé máàlìkù ní kó wọn káwọn sọ fún yín páwọn ọ̀mà àwọn ọ̀mà dáhùn rẹ̀ kò dín kankan nínú ọlá àti ìmá rẹ̀ orí ẹ̀ àwa gan alára bàbá ti di kí wọ́n fi wá léèrè ń dá àmà ń pa ká sọ pé kí ni àmà nítorí pé wọ́n sọ pé ẹni tó bá ti ma ìmà lésì fún ìbéèrè tí wọ́n fi nípa tí wọ́n mà ó ti mọ ìdajì ìmà nítorí pé lẹ́yìn ó lè lárí láti lọ wá mà nípa rẹ̀ kí wá ṣe pé kí wọ́n fi wá ní dáàmà táàmà wá dọ́gbọ́n sí rọ́ táàmà lọ agbárí rọ́ táàmà pé à irú rẹ wá ṣe bí mi léèrè ló ṣe bí mi léèrè léèrè kí irú mi ọmọ lè dáhùn ọ̀rọ̀ ọrú làwa ń sọ adúrú máa ń bẹnu ọ̀ọ́mà lólódo lèèyàn olódo ni mí nípa nǹkan yìí máa. ما في مشكلة torípọ́ lọ́n sọ fún wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a àsìkò tó lọ́n yọ gbogbo ajáde nínú àwọn ìyá wa kílà mọ̀ àmọ́ nǹkankan náà torí ẹ ọlọ́run sọ fánàbí Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ti pé ìmọ̀ tiẹ̀ ìmọ̀ tiẹ̀ kò bùkátà wàhálà ìmọ̀ tó ti pọ́ lọ́n ó fún ni òbúkátà wàhálà ọlọ́run tó sọ pé wa qur rabbi zidni ilma máa sọ pọ́lọ̀ lémi kún ní mà kátó wá pé àkúrú ń tutọ́ pé ó ṣe wàhálà gidi la yunalul ilm illa ala jisrin min at-ta'ab àìnímà àfi lórí gádà wàhálà tó bẹ́ẹ̀ ni tó àtọ́rọ́ pé ìmọ̀ tiwa ilmu muktasab ìmọ̀ tí yóò ṣe wàhálà kó tó ní tó torí di eléyìí báyìí ó túmọ̀ sí pé tá bá mọ̀ ká sọ fáàmù yóò kọ́ wa ń tẹríba yóò sùn kọ́ wa ká máa kọ́ màsí lójoojúmọ́ tọ́ Mu'adh ni Allahu wa rasuluhu a'lam nítorí pé Allahu rabbul alamin onáà ló máa gbogbo nǹkan anabi wa Muhammad sallallahu alayhi wa sallam onáà máa dáhùn ìbéèrè yìí nítorí pé ọ̀rọ̀ nípa ẹ̀sìn ni nítorí pé ọ̀rọ̀ nípa ẹ̀sìn ni ẹ̀sìn lọ́lọ́run sì fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi sì ń bẹ láyé eléyìí túmọ̀ sí pé ìgbà tí anabi bá ń bẹ láyé tí wọ́n bá bí anybody léèrè nípa ntí kò mà kí ni wọ́n sọ allahu wa rasuluhu a'lam anabi wa ti kú wọ́n á fi yín léèrè béèrè ẹ wà wò ó ìbéèrè tí wọ́n fi yín wọn anabi ò sí láyé kí lẹ sọ allahu a'lam anabi ń bẹ láyé. wọ́n á bí léèrè nípa àbéèrè tí ò ní ṣe pẹ̀lẹ́sìn pété lè ṣiṣẹ́ láì jẹ́ pa kìbọn nábí anábì sì ń bẹ láyé ẹ sọ pé wa sọ fún wa tó àárín yẹn níta ti nípa ká sọ wọ́n fi ọ́ ṣe imam kò túmọ̀ sí pé gbogbo nǹkan ló mọ̀ wọ́n fi ọ́ ṣe àfa tafsir kò túmọ̀ sí pé gbogbo nǹkan ló mọ̀ wọ́n fi ọ́ ṣe mufti kò túmọ̀ sí pé gbogbo nǹkan ló mọ̀ àmọ́ bóyá ó túmọ̀ sí pé láàrin gbogbo àwọn akẹgbẹ́ rẹ o ìwọ ló fẹ́ dáa ní ntọ́ hàn sáwà eléyìí tó túmọ̀ sí pé ìwọ ọ̀gbọ́dọ̀ wá jókòó tẹ̀tẹ̀rẹ ọ̀gbọ́dọ̀ rẹpẹtẹ nítorí tó bá jókòó tẹ̀tẹ̀rẹ tó bá rẹpẹtẹ gbogbo àwọn ẹni tí wọ́n ń wò pé wọn ò tó ọ nígbà tí wọ́n fi ń fi ọ séhùn àwọn lè wá kọjá rẹ tó ó túmọ̀ sí pé gbogbo ẹni abá ti fi sípò àfẹ́fà làáfíà wàhálà ni wọ́n rán ọ sí ó túmọ̀ sí pé torí kọ́ kan lé ọ lá ẹ̀wọ̀n pé yorùbá lẹ́bù bí lè má mú kan òkú lè má mú kan ọ̀jẹ́ bí tẹ̀fsírì kan òkú àbá tẹ̀fsírì kan ọ̀jẹ́ bí mufti kan òkú mufti kan ẹ̀ yorùbá wọ́n fẹ́ràn ká parẹ́ ní báwọn. akramakumullah bí ti bá ń kọ amẹ́tẹ́má ti fìyẹn sípò kan wípé bóyá ìwọ ni wọ́n rán sí ìsinmi wàhálà wọn ràn sí ó túmọ̀ sí pé ìwọ nígbà tí gbogbo yẹn máa ń sùn ní ìsìnwó ò ní fẹ́ sùn mọ́ gbogbo ìgbà tí gbogbo yẹn máa ń sinmi ìwọ ò ní fẹ́ sinmi má gbogbo àtàwọn kan bá ń ṣẹ̀fẹ̀ àwọn ah, òní bọ́ ń bẹ̀ yọ jẹ́ pé inú à ń kà á ń wò ó èwúlẹ̀ tó rí gbọ́ ó èwúlẹ̀ inú bẹ́ẹ̀ ni wọ́n máa wà nítorí kó lè bá a jẹ́ pé ìmọ̀ rẹ̀ ń dọ̀tun ń dọ̀tun ń dọ̀tun sí lójoojúmọ́. gbogbo tí wọ́n á nímọ̀ tó ń wọ́n á bí ọ léèrè nǹkan kan tó o bá ti ma ẹ̀ má ẹ̀kọ́ ńlá ló fi lélẹ̀ lò gbogbo èèyàn máa wò pé níta àbá mà àápá mà irọ́ ọmọ wa dínkù láwùjọ irọ́ ọmọ dínkù láwùjọ à ń parọ́ mọ́lọ̀ irọ́ ọmọ dínkù láwùjọ. torí ẹ akramakumullah látàrí páàmà a sì fẹ́ sọ páàmà ìsọkúsọ máa pọ̀ ẹnìkan fún mi lápèjúwe kan láàárọ̀ yìí nítorí pé alhamdulillah ó ṣe sábàbí màmá rẹ̀ fi gba islam lánàá ó wá ń sọ fún mi pé màmá òun wọn àti kọ́kọ́ jẹ́ mùsùlùmí rí ọkọ àkọ́kọ́ tán fẹ́ wọ́n ti jọ wà lórí ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ṣùgbọ́n ńgbà tí wọ́n túká pẹ̀lú ilé yẹn tí wọ́n á fẹ́ bàbá òun bàbá òun á ṣe sábàbí tí wọ́n fi di mùsùlùmí ìgbà tí màmá yìí di mùsùlùmí wọ́n bí òun wọ́n tún pínyà màmá yìí ò sì fi Islam lẹ̀ àmọ́ ìlú tí màmá yẹn ń gbé wáàsí kan ni màmá yẹn gbọ́ lẹ́yìn àṣùbàjọ kan ló ṣe sábàbí tí màmá yẹn fi fi Islam lẹ̀ for more than thirty something years kí ni wáàsí náà ó ní wọ́n parí àṣùbà bàbá yìí bá gbé ẹ̀rọ gbohùngbohùn ló bá bẹ̀rẹ̀ sọ pé sórí ìwọ́n tó ọba mọ bá ti àké gbogbo òun tó ọba kílẹ̀ yìí ọlọ́run nígbà ọba ti pẹ́ ní ìsìláàmù ọba àjáde lọ́wọ́ ìsìláàmù ọlọ́run nígbà ọba àjáde lọ́wọ́ ìsìláàmù ọba àti pẹ́ ní ìsìláàmù ọlọ́run nígbà màmá yìí ètí ìpẹ́ kò sí ìjìnà gàbí ọdún mélòó lọ́sẹ̀ gba ìsìláàmù kò sì tí ì máa fá àké dáadáa màmá bá ní à ah, yàrá láǹfààní gbogbo oorun tó ń kí ńgbà tọ́jọ́ pọ́lọ́ òun ní ìgbà títí ẹ̀ láǹfààní mùsùlùmí tó ń ṣe ńgbà tọ́lọ́ òun ní ìgbà ó ń kó wọn kúkú padà sídìí ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù nìyá ìfúwa ti thirty something years tó tún fi ṣe rí dápò ní Islam fẹ́ràn pé ọlọ́wọ́n bá tí ò tí ì pa ni kó tó wá padà sí Islam lánàá eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ẹni tó sọ̀rọ̀ ń sọ. So òdodo ń bẹ ń bẹ àṣìṣe sì wà ń bẹ torí pé ọ̀rọ̀ téèyàn sọ lè jó dodo àmọ́ kéèyàn ọmọ mọ bí ó sì gbé kalẹ̀ a sì mọ̀ ọ̀rọ̀ gbọ́ jura wa lọ òun ní ìsìn bóyá tí wọ́n bá lọ sọ fún kọ́rọ̀ rẹ̀ ló bí ntọ́sẹ̀lẹ̀ yìí ó lè kú sẹ́kún torí wọn mọ kí ni sẹ́tọ́rọ̀ òun tọ́rọ̀ tó ń sọ sí i torí di eléyìí ẹ jẹ́ ká wá mọ̀ tá bá sì ti mọ nǹkan kan ká sọ fi orí wa ru ẹrù wa àtẹrù ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tá a fi àìmọ̀kànsì lọ́nà ńgbà tó bá ti jọ gbẹ̀ndà kìyàmù torí ẹ̀ fi wá léèrè kankan Allahu alam ẹ̀ àtúrò yín gbálẹ̀ kọ́tẹ́ kọ́ à ẹ̀ ń fẹ́ ẹ̀rí kankan lọ́dọ̀ rẹ̀ àní mà ẹ má bínú ìwé ẹ̀rí yín tẹ̀ bá so ẹ̀yin lè má mú yín tẹ̀ bá sì fi mí ṣe ẹ̀fọ́ mú yín fẹ́ ṣebí wọn náà ti sinmi nù wọn ní ìfẹ́ ọ̀sàgbà mo bọ̀ rẹ̀ mọ́ a sọ pé Allahu wa rasuluhu a'lam anabi wa dáhùn wọn lẹ́kọ̀ọ́ nbẹ́nbí o ó gbó olùmọ̀ tẹ́ bá ti bí ọmọ léèrè báwọn tọ́ bá ti fi hàn pa àwọn ọmọ ẹ má bá sòjẹ́ ẹ tètè ṣàlàyé fún wa lórí pé ní ó jẹ káwọn náà kẹ́kọ̀ọ́. àwọn tó wá sọ pé ẹ ok ńgbà tẹ̀ ti máa ń ọ̀dà ma sì máa wò ká máa wò títí ìgbà wo láà máa wò ọdún wa ń gorí ọdún ọdún gorí ọdún ọdún gorí ọdún níjẹ́ wàá làwọn ọmọ tó bá ṣe pé àwọn ẹni tó kọ ẹ̀yìn bẹ́ẹ̀ náà làwọn náà ṣe náà ò ní mà fi bí a fi jí ni. kí wọ́n lè bá a jẹ́ni tí ó mú lọ́kùnkúndùn pọ̀ yẹ káwọn ọ̀ma kìí ṣe pa á máa ṣe bẹ́ẹ̀ láti dí wọn lọ́nà láti kẹ́kọ̀ọ́ nísìnyí olùkọ́ ó lè ti béèrè sáwọn ọmọ pé mọ̀ ń fẹ́ kẹ́ dáhùn nígbà tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ó dà bẹ́ẹ̀ náà fẹ́ mọ̀ pé àwọn ọmọ lọ sí research tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ tí wọ́n la fẹ́ gbọ́ kálukú wa ṣàlàyé jẹ́ ètò bá ṣe déédéé ó ṣe déédéé ètò ò ṣe déédéé ò ṣe déédéé ẹ̀rí pé gbogbo wa náà tó kẹ́kọ̀ọ́ láàárọ̀ ọmọ tí ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé yẹn wà á kẹ́dà. anabi wa dáhùn oní haqqulahi alal ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a ìwọ ọlọ́run lórí wa onáni ká sìn lọ kan ká má fi nǹkan èmi ń béèrè ni torí pé a ti sọ fún ká máa béèrè ká máa sìn lónìí nìkan ká máa fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ó túmọ̀ sí kíni nínú Islam naam naam rárá o wọ́n ní tawhid àti ma naam naam tawhid al-uluhiyyah tọ ẹgbà àmọ́ ó tún túmọ̀ sí kínni ó túmọ̀ sí kínni ẹni tó sọ pé tauhidul uluhiyya ọgbà ṣùgbọ́n túmọ̀ sí kínni nǹkan kan wà tó clear sí gbogbo wa la ilaha illallah ah, ìyẹn ni pé ìwọ ọlọ́run lórí wa oníkà máa bá a sì mú gbólóhùn la ilaha illallah nínú ìgbésí ayé wa eléyìí ni ìwọ ọlọ́run lórí wa ọ̀gbẹ́ni tó bá ti rí gbólóhùn yìí músẹ nínú ìgbésí ayé rẹ̀ ó ti pé wọ́ọ́ lọ́n lórí rẹ̀ ń sin lọ́n lọ́n nìkan kò fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí tó túmọ̀ sí pé a lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ṣáájú ká tó ṣe kèfèrí sí gbogbo tí wọ́n bá ń sìn lẹ́yìn ọlọ́ ṣáájú kó tó jẹ́ pọ́lọ́ nìkan là ń sìn eléyìí ni wọ́n ń pè ní la ilaha illallah eléyìí tó túmọ̀ sí wípé pípé eléyìí kò sí lára káwa lọ wọ jàmọ́ kan tó jẹ́ pé zikiri iná làwọn máa mójútó lẹ́nu lásán jàmọ́ la ilaha illallah àbí jàmọ́ la ilaha ẹ̀wọ̀n tó wá sọ pé jàmọ́ la ilaha illallah a sọ pé kò nítumọ̀ báwo wá jàmọ́ la ẹ̀kẹ́jẹ́ máa kó fúrù gángan nù gbogbo ẹ̀ ló sì wà lẹ̀ Yorùbá yìí tọ́ eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti rí gbólóhùn la ilaha illallah tó rí músẹ nínú ìgbésí ayé rẹ̀ ó ti pé wọ́n Ọlọ́run lórí ẹ̀ tánàbí ń sọ tàbá mọ́bala kan tá a sọ́bala kan lẹ̀ àti ìsìn kankan ẹni tí ń sin lọ́n lónìí kan ṣùgbọ́n tí ọ̀pẹ bọ́tì tí ń sin lọ kò sin lọ ẹni tí ń ṣẹbọ tí ò sin lọ só sin lọ kò sin lọ ò ní kí ẹni tí ń sin lọ ṣáájú kó tó mọpamọsẹ̀ kúrò nídìí gbogbo nǹkan míì tó bá ní í ṣe pẹ̀lú mímú nǹkan míì mọ́ lọ eléyìí pàtàkì tọ kí wọn á ní ẹ̀tọ́ tiwa lórí ọlọ tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa òun náà ni alla yu'adhiba man la yushriku bihi shay'a ike gbogbo ẹni tó bá fi lè kú lórí pé kò fi nǹkan kan sorogún sọ́lọ́run ọba nínú ìjọsìn pé Ọlọ́run ọba ò ní fìyà jẹ ṣé ìdánábì sàn bó sì ṣe rí náà nù ìbéèrè tó nù pé gbogbo ẹni tó bá kú lórí pé kò fi nǹkan kan sorogún sọ́lọ́run ọba nínú ìjọsìn ọlọ́run kò ní fìyà jẹ síbẹ̀ ni síbẹ̀ ni ẹ rò dáadáa ṣe mọ̀ pé ìwọ ọlọ́run lórí wa ká máa sìn ín lónìkan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wọ́n á ní ẹ̀tọ́ tiwa lórí ọlọ́run ni pé kò ní fìyà jẹ gbogbo ẹni tí ò bá ti fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn síbẹ̀ ni. ọ̀dà lọ́nà mi sọ̀rọ̀ yẹn pé àbí ò gbogbo ẹni tó bá ti kú tí òfin kankan sọ̀rọ̀ ogún sọ̀rọ̀ ọba nínú ìjọsìn ọkàn wà lìjánà ní síbẹ̀ ni ewu wa ni ẹ ṣàlàyé torí kọ́rọ̀ táwọn fi sọ ọ́ rò pé kó ti yé wa náà. ẹ wí nǹkan kan dáhùn wí náà lẹ́nu tó wí náà. ọ̀dà ṣé téèyàn bá ti fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú ọba nínú ìjọsìn àmọ́ tí òfin rárá kò ní wọná kò yẹ gbogbo ẹni tí bá fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú nínú ìjọsìn ọ̀dà tí ò bá fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú nínú ìjọsìn àmọ́ òsín lọ tó náà ní wọná kò ní í fìyà jẹ gbogbo ẹni tó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ló sìn tí ó sì fi nǹkan kan ṣorogún pẹ̀lú Ọlọ́run ọba nínú ìjọsìn torí pé alákọ̀ọ́kọ́ ti yẹ kó yé pé ó sin lọ́n kò wá fi nǹkan kan ṣorogún pẹ̀lú Ọlọ́run nínú ìjọsìn torí pé opposite talákọ̀ọ́kọ́ náà ni talákọ̀ọ́kọ́ wọn ní ìwọ Ọlọ́run lórí wa ká máa sin lọ́n lónìí kan ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wọ́n wá ní ẹ̀tọ́ tiwa lórí ọlọ́run ó ní pé kò ní fìyà jẹ gbogbo ẹni tí ò bá ti fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn tálákọ̀ọ́kọ́ ńkọ́ kò sí lọ ṣé yóò wá jẹ pé kò ní jìyà yóò sì yà jẹ eléyìí túmọ̀ sí pé nǹkan méjì yẹn tún gbọ́dọ̀ pé eléyìí jẹ́ ti àwọn ẹni tí wọ́n máa ń rò pé gbàtọ́ yẹ pé kò sí Islam àmọ́ kò sẹ́bọ́ rí tí kò á níwá alìjánà alìjánà báwọn ńgbà tí èsì kò sí ntọ́kan lọ́wọ́ bá wa torí ẹ̀ nǹkan méjì yẹn gbọ́dọ̀ pè kásìn lọ́n ló nìkan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn kò fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn àmọ́ kò sí lọ́n nìkan olùjọsìn ni èso olùjọsìn ọ̀daràn gidi wàhákàdà torí ẹ̀ ipò wo la fẹ́ tó tòwòhídù alòlòhíyàsì eléyìí tá a pè ní sísí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn se ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ipò wo ni ń bẹ fún nínú Islam kí sì làjọṣepọ̀ ti ń bẹ láàrin rẹ̀ àti ìjẹ́rìí wípé la ilaha illallah kí làjọṣepọ̀ ti ń bẹ láàrin gbólóyìn àti tawhidul uluhiyya wọ́n ní á rí lára àwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn aránṣẹ́ ọlọ́run gbogbo tí ọlọ́run ọba rán sílẹ̀ ayé iṣẹ́ tọ́lọ́run fi rán gbogbo wọn kókó rẹ̀ náà ní tawhidul uluhiyya ẹ̀yin ẹ dárúkọ èyí tẹ́ ẹ bá fẹ́ èyí tẹ́ ẹ bá mọ̀ nínú àwọn aránṣẹ́ ọlọ́run ọba gbogbo bẹ̀rẹ̀ látòrí anabi nuh aleyhi salam tó fi dórí anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé gbogbo wọn pátá iṣẹ́ tí wọ́n wáyé wá jẹ́ ẹyọ kan náà ni ẹ̀yin èèyàn wa ẹ̀sìn ọlọ́run ọba lónìí nìkan ṣoṣo ẹ má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn torí pé ẹ ní ọba míì àjọsìn fún lẹ́yìn rẹ̀ ẹ̀rí bọ́lá ń ṣe sọ fún wa nù tó bá Suratul A'raf gbogbo ànábì kọ̀ọ̀kan yóò ní òun sọ pé ya qawmi i'budullah ma lakum min ilahin ẹ̀yin èèyàn mi ẹ máa sin Allahu Rabbul Alamin lónìkan torí ẹ̀ lọ́ba mi àjọsìn fún lódodo yàtọ̀ sí tó iṣẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo ni ntọ́lọ́n ti torí rẹ̀ rán gbogbo wọn nù ànábì kan ò sí tó pe àwọn èèyàn rí lọ sí di pé ẹ máa bọ ifá ẹ máa bodò ẹ máa sin Ṣàngó ẹ máa bọ̀gún ẹ máa bọ̀ya ibi kan bẹ wọ́n ń pè ní Ọ̀ṣun Òṣogbo kíní kan òkè Ìbàdàn kíní kan òkè Ṣóbí ẹ kíní kan òsà kíní kan kò sí wàláhì kò sànàbì kan tó pè yàn kan lọ sí ìdí gbogbo wọn pátá wọn pè wá lọ sí ìdí ká sin lọ́ọ̀lọ́ nìkan yẹn. Anabi kan tún wá sí sẹ́kọ̀lọ̀ wa ran ọ wá sọ fáwọn èèyàn pé a ah, nígbà tó ti jẹ́ pé òun wà ń bí báyìí nísìn ẹ máa dípò ọlọ kò anabi kan tó ṣe bẹ́ẹ̀ kò sí kan tó pera rẹ̀ lọ́lọ́n torí ẹ̀ àwọn anabi ọlọ́run ọba ni àwọn ànábì yìí báyìí ẹni tó ní í ni gbogbo wa wọ́n gbogbo èèyàn lọ sídìí rẹ̀ ẹ̀sìn àmọ́ ọ̀nà wo ni kálukú gbà máa jọ́sìn fọlọ́n ọ̀nà jọ́sìn kálukú nínú ẹ̀sìn tiẹ̀ ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n ìpìlẹ̀ ni tawhid tawhid ó yàtọ̀ lápèjúwe nínú ìsìláàmù tiwa ìtọ́lọ́fìrán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba fún wa ní as-salat ó fún wa ní salat ó sì tún fún wa ní alwudu ó fún wa ní atayammum ǹjẹ́ ànábì mi ń bẹ táwọn náà tún ṣe sọ̀láàtì rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run ẹ bá ka suratul anbiya ẹ̀rí tọ́lọ́ ń ròyìn wa pé wọ́n ń ṣe sọ̀láàtì ẹ bá tún ka ìtàn àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ànábì wa ànábì wa Musa ẹ̀rí pọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ sọ̀láàtì pẹ̀lú rẹ̀ wa aqimi ssalata li dhikri máa gbé sọ̀láàtì dúró láti ṣèrántí mi. bákan náà tí bá tún wo anabi wa ibrahim aleyhi salam anabi ismail aleyhi salam gbogbo wọn ṣe sọ̀láàtì tí bá tún wọn wò wò ẹ̀rí anabi isa aleyhi salam wa awsani bis salati waz zakah ọlọ́run pa mí láti fi máa ṣe sọ̀láàtì kí n máa yọ zakat ọ̀dà ṣé báwọn àti ń ṣe sọ̀láàtì tiwa làwọn náà ń ṣe tiwọn nàám ṣé àwọn náà ní sọ̀láàtì sọ́bì wọ́n ní sọ̀láàtì gbọ́hùr wọ́n ní sọ̀láàtì làásù wọ́n ní sọ̀láàtì magrib wọ́n ní sọ̀láàtì ìṣá kò dájú bọ̀tà àwọn náà láwọn sọ̀láwàtì tiwọn sọ̀láàtì tiwa a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar a máa ń parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum àmọ́ bó làwọn ṣe ń bẹ̀rẹ̀ tán àmọ́ bá ń ṣe ń parí tán ṣùgbọ́n dá wa lójú nígbà àwọn náà máa ń dúró nu sọ láti wọn àwọn náà máa ń rúkú àwọn náà máa ń forí kalẹ̀ ya Maryam uqnuti li rabbiki uqnuti li rabbiki dìde dúró fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ wasjudi forí kalẹ̀ fọlọ́ wọn bẹ lẹ́dàá rẹ̀ warka'i máa rọ akẹ́yì wọn náà máa rúkú pẹ̀lú àwọn tí ń rúkú. ó túmọ̀ sí pé sọláàtì tiwọn náà ní dúró sọláàtì tiwọn náà ní rúkú sọláàtì tiwọn náà ní kíni ìforí kalẹ̀. ǹjẹ́ sọláàtì tiwọn náà ní tashahhud Allahu a'lam àmọ́ ọlọ́run sì bẹ̀ wá ká máa wádìí gbogbo eléyìí wọ́n gbàtànà bí Isa alayhi salam wọ́n sọ pé wa awsani bis salat wọ́n sọ pé wallahi gbogbo àwọn tán kura ọ̀nà sọ́ra lónìí tán kàn tura àwọn jẹ tán tanra àwọn jẹ wọn ẹ lè gbúrò tí ń jẹ sọ sọ́ọ̀tì láéláé bẹ́ẹ̀ ni wallahi ò ní ṣe kàfàrà lèmọ́dá nítorí pé ká jó kàtàdíreke sísọ láti wá ń pele yẹn èsì sọ nítorí pé mariam ni ọlọ́run sọ pé ya mariam qunuti li rabbik wasjudi warka'i ma'a raki'i gbọlẹ tí wàá fẹ́ bá pàdé mbẹ. nínú sọláwàtì tiwa sáàmù ṣe sọláàtì ká tó sálùwàlá á sálùwàlá ká tó ṣe sọláàtì tí ó sómi ńkọ́ á mọ̀ ọ̀dà táwọn anábì tó síwájú náà máa ń sálù àlà nàám mọ̀ ń béèrè mi tí wọ́n máa ń sálù àlà àmà wọ́n máa ń sálù àlà nínú Sunan Abi Dawud anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sálù àlà rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ni tí ń fa àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún sálù àlà ó ní àlùwàlá ni o eléyìí tọ́lọ́wọ́n bò ní gba sọ̀lá ti ẹni tí sọ̀lá tálùwàlá rẹ̀ bá dín sí ó tún sàlùwàlá lẹ́ẹ̀mejì méjì ó tún wá sàlùwàlá lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ó wá sọ pé hàdà wùdúì wà wùdúù ànbíyá ìkọ̀bìlì eléyìí làlùwàlá tèmi òun náà sì ní irú àlùwàlá àwọn ànábì tó síwájú mi àjẹpọ̀ àwọn ànábì tó síwájú náà ńkọ́ wọ́n máa sàlùwàlá ọ̀dà tàyẹ́mùmù ńkọ́ àwa nìkan lọ́lọ́run fún tẹ̀yẹ̀mù kò sí ti ń jẹ́ tẹ̀yẹ̀mù nínú àwọn òfin àwọn ẹni tó ti síwájú wa eléyìí jápèjúwe yìí pé òfin kálukú lè yàtọ̀ nípa bí wọ́n ti ṣe ń sin lọ́n ṣùgbọ́n òfin tó di sísin ọlọ́run ló nìkan ó yàtọ̀ láàrin ànábì kan sànábì kan gẹ́gẹ́ sì rí nínú òfin ti baba ńlá wa Adam aleyhisselam tọ́lọ̀ fún un àwọn ọmọ tó bí iná ní fi ń fúnra wọn sẹ́ni sìn àyín tẹ̀lé máa fa àwọn ọmọ yín fúnra wọn àwọn àti èsì pé yàn ọ̀gbádùn so ẹ rí i pé òfin ti yí padà eléyìí là ń pè ní an-nasikh wal-mansukh òfin tó síwájú tán parẹ́ àti tuntun kan parẹ́ akramakumullah gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn ìpìlẹ̀ ìtọ́lọ́run fi rán wọn ọ̀yàtọ̀ ẹ̀sìn lọ́n lónìí kan ẹ má ṣe fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn torí ẹ ọmọ wa pé káfìrí lólùgbàgbọ́ ó túmọ̀ sí pé wọ́n kan ọ̀gbádùn káfìrí lèèyàn fa wọ́n wá sọ pé olùgbàgbọ́ wípé àwọn àgbàgbọ́ kí ló gbàgbọ́ aláìgbàgbọ́ tí í rí èèyàn kan sọ pé òun gba bàbá gbọ́ òun tún gba ọmọ gbọ́ òun tún pẹ̀mí mímọ́ gbọ́ ká ní bàbá náà kálukú ó bàbá rẹ̀ máa ní Allah ṣe wá di bàbá o tún lọ gbọ́ ọmọ gbọ́ ọmọ taani gan nari tambi fún taani ni tún ní kìnnìkan ẹ̀mí mímá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ so ọwọ́ ló dúpẹ́ fọlọ́ o fún bàbá o fún ọmọ fún ẹ̀mí Allah kí gbìyànjú rọrùn wọ́n ń pe irú káfíìrì bẹ́ẹ̀ lólùgbàgbọ́ ah, a gbọ́dọ̀ kíyèsí ọ̀rọ̀ tí bá máa jáde lẹ́nu nípa ntọ́jẹmọ́ àtẹ̀wòhíì torí gbogbo ànábì ọlọ́run níta pé èèyàn sí ni kí ni ká sin lọ́run ọba wa lónìí kan. ẹ̀gbọ́n dánàbí Isa alayhi salam tó sọ fáwọn èèyàn rẹ̀ nínú alukur'an ó ní innahu man yushrik billah faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min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 wà á rí sasi wà lọ sọ fún wa kó mú àtìyá rẹ lọ́lọ́ tí wọ́n máa sìn lẹ́yìn mi Allah a ògo ni fún ọ lọ ọtọ́ sí mi ṣe ń pè nǹkan tí ọ̀tọ́ sí mi tọ́ sí mi tó bá ti kí mo sọ bẹ́ẹ̀ wà ọlọ́run ti ma torí pé ọmọ tí ń bẹ nù ẹ̀mí mi èmi ọmọ tí ń bẹ nù ẹ̀mí rẹ ìwọ lọ́ba tó ma gbogbo ń tọ́pa ma èmi ò sọ nǹkan kan fún wa dikú ó sin ọba ẹlẹ́dàá mi ẹlẹ́dàá wọn lọ bọ́ọ̀lù ti wá ṣẹlẹ̀ nísìnyí lọ́wọ́ á jẹ́ pé jésù gan-an lọ́wọ́ àdolúwa lọ́dọ̀ wọn. jésù olúwa wàláhì wàláhì wàláhì ìdí nù tó fi jẹ́ pé kálukú ń ra síkà nù wọn tí ń lẹ̀ mọ́ mọ́tò tí ń lẹ̀ mọ́ kadà tí ń lẹ̀ mọ́ wájú ilé rẹ̀ ìbá jóun àbùrọ̀mọ́ lukoro kèésù náà lọ́pàá náà fi ń lukoro Allahu Rabbul Alamin lẹ́lẹ́dàá gbogbo ayé tẹ́yìn lẹ síkà rẹ̀ rí so síkà ni ọ̀ wá sọ́ọ̀dì so torí di ẹlẹ́yìí Jesus is not Lord. that is the reason why táwọn fi ra sticker Jesus is Lord pé ẹ̀yin tẹ́ gbà ẹ gbà á lè gbà láyé á lè gbà lọ́ọ̀dù dáàrí má táyé òsì parẹ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó torí di eléyìí eléyìí jẹ́ báwọn. ọ̀nà ọ̀nà jọ́sìn tọ́lọ̀ kalẹ̀ kọ̀ọ̀kan ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n ìpìlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé ó síra wọn. torí ẹ̀ ló ṣe wá nínú hadith eléyìí táwọn Ànábì sallallahu alayhi wa sallam tó sọ ike nahnu ma'ashira al-anbiya awladu allat dinuna wahid àwa o àwa o tá a jẹ́ ìsọwọ́ anabi ọlọ́n tọ́lọ́n ọba rán á dà gẹ́gẹ́ bí ọmọ orogún ni ọ̀kan ṣoṣo lẹ̀sìn wa. bó tilẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tá a máa gbà sẹ̀sẹ̀ ọ̀kan ṣoṣo lẹ̀sìn wa tawhid ọ̀pá wa pọ̀ ṣùgbọ́n ọ̀nà tá a máa wá gbà sí àwọn tọ́lọ̀mbá fi pa wá láṣẹ ó lè yàtọ̀ síra wọn torí ẹ anabi isa lọlọ ní kí n zakat ṣé ń yọ zakat ti ọjọra wọn but zakat wọn yọ kìí ṣe dá mẹ́wàá táwọn kan ń wọn. wọn owó yẹn owó olúwa ni àmọ̀nà tí ń gbà dọ̀dọ̀ lù wá. wọ́n sì sọ pé kò wá questionable tó bá béèrè tí ẹ fẹ́ gbàjẹ́. so ok zakat ní ìsìn sílè máàmù wọn ni kí a kó fún un sílè máàmù ní gbà kí ni lè máàmù fẹ́ tì. akramakumullah eléyìí jẹ́ báwọn. ajẹ́ pé inú tí ó mú wa ma kókó ká sọ ọlọ́run lọ́kàn nínú ìjọsìn onáà ni pé ní iṣẹ́ tọ́lọ́run fi rán àwọn ànábì ọlọ́run gbogbo ànábì iṣẹ́ tó lọ́n fi ràn wọn. oná gangan iná ẹ̀sìn ni nǹkan tó ṣe wípé ọ̀pá ìjà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn wọn. lọ́fà ó jẹ́ pé àwọn èèyàn ànábì Ibrahim àwọn èèyàn ànábì Nuh alayhi salam ni wọ́n ti kọ́ tiẹ̀ wọ́n kọ́ tiẹ̀ débi pé gbogbo ibi tó bá yọ sí yẹ̀yẹ́ wọn máa fi ṣe ókè tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà tẹ jẹ́ àdùáàtì ilallah ẹ̀yin tẹ fẹ́ máa pè yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ́ kókò tẹ fẹ́ pè yẹn lọ sídìí rẹ̀ náà ìbéèrè iṣẹ́ àwọn ànábì ọlọ́ọ̀ tí wọ́n wá jẹ́ oníkan pè àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn lọ́ọ̀lọ́ nìkan àwa náà wá ní dùáàtì làwa náà iṣẹ́ wa ní pàǹpẹ̀pẹ̀ lọ sídìí ẹ̀sìn ọlọ́ọ̀ iṣẹ́ ìrìnsẹ́ tó sì ga jù lọ́dọ̀ ọlọ́ọ̀ iṣẹ́ yẹn ni ọ̀gá ju gbogbo iṣẹ́ lọ gbogbo ẹni post post rọ́ọ̀kan rọ́ọ̀sì kẹtí ọ̀já máa kankan ni lọ́dọ̀ lọ. torí kọ́ ló ń sọ fún wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin. post tó ga jùlọ láyé kí ẹ jẹ́ ni tí ń pèpè lọ sí díẹ̀ sọ̀ lọ. ọ̀dà ẹ̀yin náà wá fẹ́ pèpè lọ sí díẹ̀ sọ̀ kí lẹ́ẹ̀ máa pèpè lọ sí díẹ̀ dùá àtìlẹ́yìn náà pera yín ilẹ̀ yẹn ọmọ àpòpò Na sí ìdíyẹ. lẹ́yìn oríṣiríṣi dùá àtìtọ́ wà láyé nìsí oríṣiríṣi làwọn ti ń pèpè lọ sí ìdíyẹ sí nìsí etí kálukú mójútó ọ̀yàtọ̀ síra sọ ibi yìí náà ládùúgbò tiẹ̀ ká mà kí làwọn ọmọ àpòpò lọ sí ìdíyẹ níta àmà pèpè lọ sí ìdíyẹ bó làwọn yóò ṣe ṣe kí ni bó wọn ṣe máa sọ lọ́n lọ́kàn nínú torí pé kókó ń dáǹtì torí rẹ̀ ń bẹ láyé náà gbogbo nǹkan mi gbogbo nǹkan mi àyàbá lásán ni báwo láàṣẹ jẹ ẹrú sìn fọlọ́n lódodo ìdí nu ń gbàtà nàbí wa sallallahu alaihi wasallam tó ń rán Mu'adh ibn Jabal báwọn lọ sílẹ̀ Yemen ó fi ń yé pé innaka ta'ti qawman ahla kitab falyakun awwala ma tad'uuhum ilayhi shahadatu ilaha illallah wa anna muhammadan rasulullah àwọn èèyàn tó ń lọ báyìí o àwọn èèyàn kan ní wọn tọ́nà ti fún tíra ṣáájú yọ wá jẹ́ pé àkọ́kọ́ tó pè wọ́n lọ síbi rẹ̀ tí nǹkan kan gbọ́dọ̀ síwájú rẹ̀ ìdí nìkan tó sọ pé fàlìyẹ́kùn àwàdà síbẹ̀ mọ̀ pé nù náhàwò ismu yẹ̀kùn ọ̀yẹ̀kọ́ gba gọ́ọ̀mẹ̀ntì àmọ́ ńgbà tí wọ́n bá ti ti khabaru síwájú ismu ó ti túmọ̀ sí hasrun wa ó ti túmọ̀ sí pé a gbọ́dọ̀ fi nǹkan kan síwájú eléyìí ìyẹn ni pé bẹ́ẹ̀ sì wá túmọ̀ rẹ̀ Yorùbá ni pé jọ́ jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó pè wọ́n lọ sídìí rẹ̀ tí nǹkan kan gbọ́dọ̀ síwájú ẹ̀ òun náà ni kí wọ́n jẹ́rìí pé shahadatu an ilaha illallah wa anna muhammadan rasulullah. torí ẹ̀ àkọ́kọ́ nǹkan tá a mójútó nù eré ẹ̀sán bá fi wá léèrè máa huwa awwalu wajibin ala al-mukallaf bí sẹ́ńdà nùtìrà al-akhbari kí lẹ́ fi máa fèsì báyìí náà ẹ̀ dáhùn ká ṣé ẹ̀yin ọ̀ká ọ̀tọ̀ rírì ni náà ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀ má ṣerú etí Ibn Umar ṣèbá tínú fi bí bàbá rẹ̀. اسرع اسرع نعم امين واو تصحيح تصحيح ايمانه خذوا عنه ترى اخضر تيسي مين اتوا لا ترى حديث لا ترى حديث معاذ فليكن اول ما تدعوهم اليه ṣahadatu alla ilaha illallah wa anna muhammadar rasulullah àhán sẹ́sì mi wá èsì mi ni ṣahadata òní awwalu wajibin ala al-mukallaf tasfihu imanihi yẹn kò sí dédé mo rò pé yé wa nítorí pé nítorí ọ̀fẹ́ tún sí ọ yẹ kó ti wà òun sọ pé àkọ́kọ́ ní tí ọjọ́ yẹn lórí rẹ ni kò tún ìmánì rẹ sí ìmánì ò sí kí lọ́ọ́ fẹ́ tún sí ẹnìkan sọ fún ọ yìí pé tún ilé bàbá rẹ ṣe ah, bàbá mi ò fi lélẹ̀ oye ẹ̀hẹ́n tí ò síbò láti ṣe fẹ́ tún ṣe torí ẹ̀ lọ́dọ̀ ahli sunnati wal jamaa ọ̀rọ̀ tó wà nù akhdari yẹn àṣìṣe ni o kò ṣe déédéé o torúkọ ẹni tó kọ akhdari kò sí lórí àkídà ahli sunna lórí àkídà àṣàírà ló wà lọ́dọ̀ àwọn àṣàírà táwọn bá sọ pé tasihihul iman kò túmọ̀ sí shahadatu an kò túmọ̀ sí shahadatu anna muhammadan rasulillah ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ni an-nadar al-qasdu ila an-nadar aw ash-shakk nǹkan mẹ́ta yìí ni wọ́n ń pè tasrihul iman lọ́dọ̀ wọn yẹn ni pé kó o fi ojú rẹ wá ọ lọ àbí kó o gbèrò kó o fẹ́ wọ́ lọ àbí kó o ṣe ńkọ lọ tẹ̀wọ̀n pé yorùbá lẹ́bù tẹ́yìn bá ń túmọ̀ rẹ̀ ó tún ìmánì rẹ̀ ṣe ìmánì rọ̀ ò ní tún lọ́dọ̀ tiwọn ìtumọ̀ rẹ̀ ni lọ́dọ̀ àwọn oní àkídà ṣáàyìrà àkọ́kọ́ ntọ́jọ́ rẹ̀ lórí wa ọ̀nà ni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah torí tó bá wọ sàárè náà kí ni wọ́n fi ọ́ lé ni ebi tí wọ́n fi ọ́ náà ni torí rẹ̀ akramakumullah ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run àtàwọn tá à ń ti ń pèpè lọ sídìí rẹ̀ kókó ń ta gbọ́dọ̀ mójútó náà ní táwọn anábì ọlọ́run kọ́ táwọn náà mójútó anábì kan ò sí tọ́wọ́ kọ́ abóhùn láti kọ́ àgbékà lórí àgbékà ànábì kan òsìsì tó wá kọ́ wa báwo láti ṣe bàálù ànábì kan òsìsì tó wá kọ́ wa báwo láti sọkọ̀ ju omi ànábì kan òsìsì tó wá kọ́ wa báwo láti máa ṣiṣẹ́ abẹ ànábì kan ọ̀wá sí tó tako kíkọ́ àgbékà lórí àgbékà kò sànábì tó tako kẹ́ ẹ ṣe bàálù kò sànábì tó tako kẹ́ ẹ sọkọ̀ ju omi lókùn gbàtẹ́ bá ti dẹ́rù ọlọ́run ti ń sin lọ mọ̀kẹ́ wá sí gbogbo nǹkan lé ayé kẹjọ́ tọ́ ọlọ́run khasara òfò burúkú nìyẹn lórí ẹ̀ kájẹ́ mùsùlùmí káwọn náà nílọ síwájú gbogbo ọ̀nà kọ́nà àmọ́ ká máa mójútó ẹ̀sìn wa gbogbo ibikíbi tá a bá bára wa ká má fi ẹ̀sìn wa hápára nítorí pé ayélujáde ká tó sọ̀run bí owó sì máa tán rẹ̀ jẹ́nu o ayélujáde á tó sọ̀run o ayélujáde á tó sọ̀run òkè tó bá sa ayé tó wá wọ ọ́nà lọ́rùn kọ́ eléyìí túmọ̀ sí pé táwọn máa ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́ kókó táwọn mójútó nu ẹjẹ́ ẹ má gbàgbé ẹ̀sìn gbogbo ibikíbi tí a bá bára yín ẹ̀sìn ṣe kókó ju gbogbo nǹkan lọ gbogbo nǹkan la ní téèyàn padà pàtì ẹ̀sìn ni ọba yẹn wọ sàárè òun láàmà mú kátí ọmọ tẹ̀lé wa ká gbogbo ibikíbi tá a bá lọ tọ nínú tó tún fi àìpé ká sí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ká máa sìn lónìí kan àti la ilaha illallah nínú tó tún fi hàn ní pé òun gangan gangan lọ́dájà ni láàrin gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn wọn wọn àmọ̀tàdédé máa fà ànábì náà hà sí yẹ̀yẹ́ àbí nítorí pé ń sọ pé kí wọ́n sin lọ́n lónìí kan àwọn òsì fẹ́ sin lónìí kan tí wọn kàn jogún àwọn òsà márùn tí wọn fọwọ́ ara wọn gbẹ́ lórí àwọn èèyàn ńláńlá tó kú láàrin wọn báwọn fẹ́ máa fi ṣèrántí wọn àṣetọ́ọ̀nì ọ̀padà wàá sọ wọ́n tó sà tí wọ́n ń bọ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn yẹn tí wọ́n kọ́kọ́ gbẹ́ ìrè ti kú tẹ́gbẹ́ tí wàá rí gbẹ́tẹ́gbẹ́ rẹ̀gbẹ́ àwọn èèyàn tó dé gbẹ̀yìn ṣètọ́ọ̀nì sí lọ́sọ̀ fún wọn páwọn bàbá ńlá wọn bọ àwọn èrè yẹn ni àwọn á bẹ̀rẹ̀ sí ní bọ wọn ntọ́lọ̀ fi rán nàbì nù hàn alayhi salam rán nàbì nù hàn tó wá lo ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta láàrin wọn wọ́n kọ̀ láti sin lọ́nà lónìí kan kò síbi tí ànábì Nuha gbà yọ sí wọn tí wọn fi ṣe yẹ̀yẹ́ débi kó ànábì Nuha gan sọ pé in taskharu minna fa inna naskharu minkum kama taskharun tẹ́ máa ń fi wá ṣe yẹ̀yẹ́ lónìí ọjọ́ ń bọ̀ táwọn náà fi ń ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi wá ṣe yẹ̀yẹ́ débi kí ńgbà tí tí tí mọ ọkọ̀ omi gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ń kọ pé kò sí wọ́n tún fi ń ṣe yẹ̀yẹ́ náà ni nítorí àní sinlọ́n ló nìkan ntọ́ bárùkù lè ṣe fún wa ṣe fún wa. òfin náà la nàbí wa Ibrahim aleyhi salam lórí ẹ̀sìn lọ́n ló nìkan àwọn òsè ayé tẹ̀ ń sìn tí ewu bá dé wọn ò lè dára wọn gbà á lẹ̀ tó mínì ẹ̀ àpọ̀ mínì ẹ̀ gan ó sì sá gbogbo wọn láàké gbogbo wọn di ẹni tí wọ́n wó kalẹ̀ wọ́múwọ́mú wọn ò lè rú pẹ́kẹ́ síbẹ̀síbẹ̀ àwọn ẹni tí ń sìn wọ́n rí wọ́n rí báwọn òsò lè dágbára wọn lẹ̀ àwọn náà náà tún tètè jọ ẹjẹ́ á ran àwọn ọlọ́run wa lọ́wọ́ bá a bá nìkan sí wọ́n sì tètè jọ wọ́n fi dáná wọ́n sọ anabi ibrahim alayhi salam síbẹ̀ ó túmọ̀ sí pé ìpèpè lọ sídìí ẹ̀sìn lọ́n lò nìkan ojú ọ̀nà kan ni tó ṣe pé kò sódòdó ń bẹ̀ ó kún fún àpálámbá ẹ̀gún àti gbogbo tó lè ṣe ní léṣe. anabi musa aleyhi salam lórí firawuna àtàwọn èèyàn rẹ̀ ẹ̀sìn lọ́n ló nìkan ẹ̀fà ọmọ israẹli lẹ́jà àwọn náà ọ̀rọ̀ lọ́n sí ẹ̀bí náà ló bí wàhálà bí firawuna ti wá padà rò pé kó ti yẹ kó wọn fi kó wọn wá gbó dẹ́kun fún musa kó wọn fi hàn bó ń ṣe tóbi tó ọ̀yá ẹ̀yàn ọmọ ogun ẹ̀ jáde tóbi di kí wọ́n lé musa lọ òkun ní níwájú fìràwọn náà ní lẹ́yìn òkun ò ní ṣàánú ẹni tó bá kó bẹ̀ fìràwọn náà sì ní fífẹ́ ẹni tó bá bọ́ sí lọ́wọ́ lẹ̀ àwọn ọmọ anabi àwọn ọlẹ́yìn anabi musa aleyhi salam sọ pé ìwọ musa fìràwọn náà bá wà anabi musa sọ pé kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mi tàǹkìtẹ́yìn bá ń bẹ lẹ́yìn anabi musa jọ́nà yọ hàn bóyá múmìnì ni yín jọ àbí mùnàfíkì especially ní yorùbá level ẹnìkan ní a máa ká lọ bí òkun lẹ́kọ̀ọ́ ní ìsẹ́ǹsó ọ wa kó wa ó dojú wa kò kún pé ẹ musa mo rò pé ẹ náà ń wo wa sẹ́yìn mọ ibi tá ibi tá àtẹ dojú kọ òkun ní ẹbá <laughs> so àwọn fèsì ń lé wa bọ̀ lẹ́yìn aké àdá gbogbo ẹ̀ àwa tí wàá fẹ́ dẹnu lókun tán àwọn sọ pé sir ṣé is this the right direction yes you are in the right ah, order order order. ẹ ò gbé bẹ́ẹ̀ àwọn mùnà ti kíkọ ó ti ó ti fọ́ọ̀mù fọ́ọ̀rùm tí wọ́n pé ọmọ yìí ọ̀dà ibi tó dà ń kó wa lọ yẹn àwa máa padà ó. tó torí ẹ síbẹ̀síbẹ̀ torí pé àwọn anábì ọlọ́run àwọn máa ń mà látọ̀dọ̀ ọlọ́run nígbà àwọn èèyàn ọ̀ma confidence yẹn lòun fi ń sọ̀rọ̀ irú ìtọ́sẹ̀lẹ̀ láàrin anabi sallallahu alayhi wa sallam àti abubakar ìgbà tí anabi àti abubakar tí wọ́n sá sínú kòtò ní kárò dáwò táwọn kẹfìrí sì dúró lórí kòtò ọlọ́run ọ̀wá mú wọn léwọlẹ̀ ẹni táwọn wá táwọn wọ ọ̀kan àsọ̀nìyàn ọkọjá pé táwọn wa lọ sí Sokoto ń bẹ lókun Sokoto eléyìí súnmọ́ tó kun Sokoto lọ. Abubakar wọn sọ bá nàbí ètò ń yọ sọ ni o pé tí ọ̀kan nu wọn bá fi wo ibi bàtà rẹ̀ báyìí yóò rí wa ni. Ànábì ni máa bọ́n nùkàbí náyìn ní mọ́ọ̀hún tá a lè fi hùn mà kí la burú tó rò kó lè sèyàn méjì tọ́lọ̀ ń sì kẹta wọn. Ọlọ́ni ẹ̀dí yọ kó lulẹ̀ sọ́ọ́ ẹ̀bí yìí dáníyẹ̀ náyìn ẹ̀dí hùn fi lọ́ọ̀rù. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا ما بقى جاء ألم بك ولوا sẹ́wọ̀n kí awúwẹ́kẹ́ ọ̀hún tó àtọ́ ti ní kí n mọ́ fọkàn jẹ́ àmọ́ nàbì ntọ́ mọ̀ látọ̀dọ̀ ọlọ́run pé kò mímí kò ní mì tó irú rẹ̀ náà là nàbì Musa nìsí sọ fún ọ pé kẹ́là wọ́n sọ pé ya Musa inna la mudrakun wa Musa afọlọ́nbúra pé fìrà ọ̀nà ọba wa musa sì sọ fún kálá láéláé kọjá rí bẹ́ẹ̀ inna ma'i rabbi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá mi ọ̀dájú pé ń bẹ pẹ̀lú mi sẹ́yà tí lọ́kàn náà fi dágbà hàn débi lórí tawhidi náà débi tawhidi náà ló bí tànàbí Isa alayhi salam táwọn yahudi fi pété pérò pé àfi káwọn pa àfi káwọn pa nàbí Isa alayhi salam ẹ wá wo bí tọ́lọ́ bá gbà yọ ọlọ́run bá ní kó gbà nàbí Ìsá wá sí sánmà ọlọ́run fi gbàlà láàrin àwọn ọ̀tá rẹ̀ ẹnì kí wọ́n sọ fọlọ́run ah, ah, ah, ó rọrùn náà fọlọ́run bó kó forun fún àwọn èèyàn yẹn àbí òye wa àbí kó akọ́lọ́run sọ fún àwọn èèyàn yẹn ó kú kí Mùsá máa lọ kí Ìsá máa lọ tiẹ̀ ìyẹn kọ́lọ̀ ní tó bá wọ́ ọlọ́run ní máa ṣe. gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó ó lè ó ṣeéṣe fọ́lọ̀ náà láti sọ wípé tọ̀ nígbà tí wọ́n fi ibrahim ní kànàkànà wípé bọ́ sínú ná ó sì dá dúró lórí nínú báyìí kò sí lókè kò sí ńlẹ̀ wọ́n mọ̀ nígbà tí bá jó tán kó rí báyìí kálukó túlẹ̀ àbí òní túlẹ̀ yóò túlẹ̀ tó ọlọ́run bá ní bọ́ náà àmọ́ kí àmọ́ lọ́n fẹ́ mú ṣe lọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam láì já ànábì mi ẹ̀hẹ́n lẹ́yìn ká fi underline rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láì já ànábì mi nínú rẹ̀ ni pé ọ̀pọ̀ dajjal dajjal òkúrò olójú kan tí ó yọ nígbẹ̀yìn ayé torí ẹnìkan láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n ń pè ní Ibn Sayyad wọ́n ráwọn àmì kan lára ọmọ wọn fẹ́ jọ pé dajjal lò بعدين عن صوره عمر ابن الخطاب رضي الله عنه أنا ما جدا جالك انت تقدري سيد الجمل انا واسع اللهم اني اعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن شر فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال قاتو سلاما جو جمع قفو قفو قاتل قوسمي جالي سو عمر انا بواكو انا بني ان يكن فلن تسلط عليه tọ́ba jẹ́pọ̀ náà ní dajjal ọlọ́run ní fún ọ lágbára lórí ẹ̀ nítorí pé ọlọ́run ti pàpọ́ lẹ̀ pé ta ni ó padà pa anabi isa alayhi salam àmọ́ tọ́ba jẹ́pọ̀ nǹkan ni èmi tó láti gbà yín lọ́wọ́ rẹ̀ torí kò sí sànàbì kan lè sí sànàbì wò ní ṣe jù bẹ́ẹ̀ lọ. sànàbì wa sọ fún mo fi nǹkan kan pamọ́ fún ọmọ yìí kí ni tọ́ba ni tó anabi ni kì í sọ ọmọ yìí èsì dajjal tọ́ba gbani kò bá jẹ́ dajjal kí ni anabi fi pamọ́ anabi ni dọ́kàn sẹ́mi pé kọ́ gbà ó ní dọ́k ọgbà àràfi méjì ó fèlè méjì dọ́kàn ó fèlè alif wa nun ọgbà dal wa kha anabi ni kẹsọ ẹ fi lè darí kọ́ lọ. tọ eléyìí túmọ̀ sí pé anabi Ìsá ń bọ̀ wọ́n tó ni ń bọ̀ wá sí lọ́gbọ̀n yẹn o ní ti ń bọ̀ wá sí lọ́gbọ̀n yọ wá padà jáde àbí wọ́n lọ́ba apá tó ń fẹnu wa rọ́ọ̀fù ọjọ́ bó ti ṣe jẹ́ dàrú ọ̀run tó bá wá bó ni ó ti wá yọ̀ọ́ wà léyìn tọ́jú ọmọ lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam kí ló dé alukurani gan ẹ̀ má ambosibosi sunna ọ̀pọ̀lọpọ̀ dá alukurani mà ambosibosi sunna anabi sallallahu alayhi wa sallam láti ti máa gbé alukóòlù fi sunna kalukóòlù fi alukurani balukurani ti máa mẹ́rin wa ni sunna máa mẹ́rin wa ẹ̀yin ò ní sọ pé la gbàgbọ́ àgbà sunna bọ́kẹ́tì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ sì ní sọ pé súnà la gbàgbọ́ àgbàlùkùránì gbọ́ kẹ́ ẹ jẹ́ mùsùlùmí àdìfi wá mutawatir tọ́pọ̀ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam nípa fanabi ìsàmbọ̀ anabi ìsàmbọ̀ tọ́ba dé gan bóun ni ó ṣe dé bóun ni ó ṣe gbé ọwọ́ lé èjìká màlẹ́kà lọ́tún òjìká màlẹ́kà lọ́sì ibo ni ó sọ sí gan níbi manara mọ́sálásí ní Damascus so anabi tún sọ pé tí máa ń sọ̀kalẹ̀ ẹ̀ sì bomi ń kán lórí rẹ̀ ní láì jẹ́ kó mi dà sí lórí. bí ó wọnú mọ́ṣáláṣí tó bá wọnú mọ́ṣáláṣí tí ó fún àwọn mùsùlùmí fẹ́ ṣe sọ́láàtì mahadi yóò ti síwájú rẹ̀ wá mahadi yóò ṣe ìmáàmù fáwọn èèyàn ti yọ orí sí àlọ́lá ni ẹlòmíràn ò gbádùn gbogbo ọ̀rọ̀ tí sọ yọ wàá kódà sínú gbálẹ̀ yọ àgbẹ̀ padà nígbà tó ṣe fún wọn mọ́ pẹ̀ ara so mahdi síwájú lórí tí pàdé ọba bọ́ sẹ́gbẹ́ kan pé wọ́n ní kò ṣe ìmáàmù fún wa anabi sọba sọ fún wọn pé a lè ṣe ìmáàmù fún yín ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam àfi ká tò lẹ́yìn èyí ọmọ tò lẹ́yìn àwọn mùsùlùmí ni títí tí ó fi kú tó ara sẹ́tí ọ̀wà sẹ́nu akramakumullah torí di eléyìí báyìí eléyìí fi hàn wá pé at iná làwọn kuffaru Quraysh ni sanabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́nu tí wọ́n fi pè ní akéwì tí wọ́n fi pè ní alágbègbà tí wọ́n fi pè ní òpìdán tí wọ́n fi pè ní wèrè wọ́n kọ́ tawhid yẹn lẹ́nu anabi sallallahu alayhi wa sallam wọ́n ní òun pé ọpọlọ wa ọpọlọ wò pé ọpọlọ àwọn bàbá wò pé nígbà tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ ọ̀pẹ anabi ọsọ bẹ́ẹ̀ o sẹ mo pé àwọn wọ́n máa ń múyàn bilazimil qawl pẹ̀lú ntọ́rọ èèyàn túmọ̀ sí bẹ́ẹ̀ tí ẹ̀ sọ jáde nísìnyí gbàtí wọ́n sọ pé ẹ̀yin èèyàn yìí kí ló dé tẹ̀ ń sin tí ò lè da yín lò tí ò lè gbọ́ bùkátà yín tẹ̀ ń sọ̀rọ̀ wájú rẹ̀ tí ò gbọ́ wọ́n ní ọlá nílàkà yìí olórí àwọn bàbá wa dà èmi ń bi yín léèrè ni pé kí ló dé tẹ̀ yín ń sin tí ò gbọ́rọ̀ pé ẹni tó ti mú wa máa sin tí ò gbọ́rọ̀ orí wa dàrú àtẹ́kọ́ àwọn bàbá tá a gbà lọ́dọ̀ wọn orí wọn orí wọn ò pé so lazimul ni, tọ torí ẹ wọn ti sọ fún anabi safaha ahlamana olórí wo pé orí táwọn bàbá wa dàrú so wọn lè wọn tún gbèrò láti pa títí táwọn anabi fi kúrò ní madina àti òfin kúrò mẹ́kà tó fi lọ sí madina lórí pé wọn ò fẹ́ tẹ̀ òhídìí náà ẹ̀ máa wọ́n sọ pé ẹni tó bá fi lè mú ànábì wá ló kú àbáyé yọ pọ̀ ọgọ́rùn rà fún mi séré ọgọ́rùn rà fún mi máa ṣe wàṣà òun lówó ẹ̀mí téèyàn bá ṣèṣì pààyàn ọgọ́rùn rà fún mi lówó ẹ̀mí tóbi di pérò àwọn sọ̀rọ̀ akọ ibùdó máàlì gbogbo wọn wà nábì kápá àwọn pa náà ni inú káwọn gbókù rẹ̀ wá àbí káwọn sì mú aláì lórí pé wọn fẹ́ sin lọ́n lónìí kan náà ni torí ẹ̀ torí tawhid iná ni gbogbo eléyìí ṣe ṣẹlẹ̀ tá a wá rò pé àwa náà táwa náà bá fẹ́ pèèyàn lọ sídìí ẹ̀sìn lọ́nlọ́ nìkan tí í ṣe ṣahadatu an la ilaha illallah ẹ má fi kankan sorogún pẹ̀lú ọlọ́ nínú jọ́sìn ẹ̀yin èèyàn wa ìsìláàmù yìí ọlọ́run fi ṣàánú wa ni kì í ṣagbára wa kì í ṣọgbọ́n wa lọ́lọ́run fi mú dáwùjọ wa àmì ẹ̀jẹ̀ á jẹ́ kí islam wọn kọ́ mọ́ kanga ó jẹ́ islam òdodo eléyìí tí yàn á fi rí alìjẹ́nà tó bá di lọ́la al-qiyama ẹ mẹ́jẹ̀ á da nínú rẹ̀ àti là mùsùlùmí èwo tún ni ká tún máa ṣẹbọ àti là jẹ́ mùsùlùmí èwo tún ni ká tún máa ṣòòṣà àti là jẹ́ mùsùlùmí sẹ́rù pé gbogbo àwọn èèyàn wa táwọn bá sọ̀rọ̀ àwọn náà gbọ́ náà sẹ́yìn ọ̀pọ̀ ẹ̀yìn lè yẹn wa sẹ́yìn ọ̀pọ̀ náà àìmọye ebú tẹ̀ ń bú àìmọye ìfẹnusátẹ ni péyàn bá ti ń péyàn lọ sí ti kíní yọ ọ̀dà kíní yọ ọ̀dà ṣé wọ́n fòdòdó pàdé rẹ̀ òdòdó kọ̀ ó nu ẹlẹ́nu gbọ́rọ̀ òpin tí yẹn bá ń ṣe ní ẹja ọlọ́dọ̀ rẹ̀ ojú rẹ̀ kàńtàkàńtà àti ẹ̀ mọ́bi tó lórí ibu rẹ̀ ti wá eré lé gbogbo eléyìí eré gbogbo eléyìí ànábì kan wọ́n gbé wọ́n sọ ọ́ nù náà àìmọye tí wọ́n fẹ́ pa wọ́n torí pé ajẹ́pọ̀ ti di principle gbogbo ẹnikẹ́ni láyé tí bá ń fẹ́ni fún kálá ọmọ ara yọ ọmọ wà parun fún eléyìí principle ni tí wọ́n pè náà bá fẹ́ pèpè lọ sí díẹ̀ sìn òdodo ẹ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wọ́ rẹ̀ nítorí pé tẹ̀ ń bá ń wọ́ rẹ̀ ẹ padà pa òdodo jì nítorí pé àwọn èèyàn òdodo tẹ̀yìn ń pèpè lọ sídìí rẹ̀ kọ́kọ́kọ́ bá wọn láàmú ọwọ́ afẹ́ ní wọn lọ́rẹ̀ nǹkan kan ló ṣe nínú kọ́ pa òdodo ntì àbí kò di òdodo mú tọ́ ọ bá fi lè di òdodo mú ò lè ní wọn lọ́rẹ̀ tọ́ ọ bá pàtì wọn bọ̀ sọ̀rẹ́ pé ìdínà tó fi jẹ́ pé ẹni tí ń pèpè lọ sídìí tọ̀hìn wọn kéré púpọ̀ láwùjọ wa sábàbí rẹ̀ nítorí pé wọn ò fẹ́ gbélé ayé má lọ́rẹ̀ ẹ sì ti mọ̀ pé ìtọ́pọ̀tù nínú ọ̀rẹ́ apẹnisebi apẹnisebàjẹ́ apẹniseranu apẹnitakotọlọ́hún lọ́pọ̀jù bẹ́ẹ̀ àṣírí nù ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kakíó wọ́n mọ òdodo lódodo wọ́n mọ òótọ́ lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní lè sọ nítorí pé wọn fẹ́ kọ́ọ̀rì àwọn wa kọ́yìn sáwọn káwọn èèyàn àwọn wa pé irú èwo ni wọ́n tún lọ gbà yìí kí gbogbo òlu wọn dẹ́yẹ sáwọn sábàbí nu wàláyé kò sì sí ẹni náà láyé ẹbí mú ẹ̀yà àfi tí ò bá jẹ́ sìn òdodo yìí lọ fẹ́ pèpè lọ sídìí rẹ̀ tọ́wọ́ a máa pèpè lọ sídìí rẹ̀ táwọn èèyàn a pé máa wọlé máa rọra ẹni tá à ń retí ó dé à abẹ̀dẹ̀ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àmọ̀ pé tá a là bá dòwò pọ̀ Allahu Rabbul Alamin àwọn afojú sí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́yìn àwa ní dákẹ́ nítorí pé ẹni tó fẹ́ mú wa sórí ibú kò sinmi ẹni fẹ́ bà tiwa jẹ́ kò dákẹ́ báwo wá là wa tó wù wá pé káwọn èèyàn wó sóríire bóò làwa tó wù wá kí òǹkà ẹni tó rà lè jẹ́ nọ́wọ̀ nínú àwọn èèyàn wa kó rúkọ bọ́ làwa ti fẹ́ sinmi la ti fẹ́ dákẹ́ a gbọ́dọ̀ sinmi a gbọ́dọ̀ dákẹ́ ara ń ta gbọ́dọ̀ mójútó ní jàmá torí rẹ̀ ad-da'watu tawhid iṣẹ́ ńlá ni o tó sì kún fún ewu ńláńlá nítorí pé ọmọ èèyàn òun kìí fẹ́ láti fi tọwọ́ rẹ̀ lẹ̀ dábàá pé tọwọ́ rẹ̀ náà òun kà fún náà ló fi gbé lọ́wọ́ ẹ̀yin wá fẹ́ gbà ókè tí o bá gbé tọwọ́ lẹ̀ tí yóò gbé tinú lẹ̀ kò ní gbé tinú lẹ̀ yóò bá lẹ́bù àwọn tó sọ fún ẹ pé ẹjọ́ ọmọ pariwo tọwọ́ wa nìkan ló lè gbà kò lè gbá tinú wa ẹnì kan tó sọ kékeré ni tó ti rí tọwọ́ wa gangan náà nìyẹn torí tọwọ́ gbà ẹ̀ ń sọ tinú. nítorí pé àti múyàn fi ti ń ṣe é lẹ̀ kọ́ gbà pé kò dáa kìí ṣe ń tọrọ kìí ṣe ń tọrọ. lápèjúwe ẹnìkan wà ní ìsìn àdúrà tí ẹ ti máa ń sìn òun náà ní pé yọkà súrọ́tù yàsí gbogbo ọjọ́ jùmọ̀jùmọ̀ tó bá ti di bá àdẹ̀sọ̀lẹ́tì lásù yọkàyàsí yọọ máa fẹ gbogbo mùbínú yọọ máa fẹ lójú yọọ máa fẹ mùbínú lójú yọọ máa fẹ mùbínú lójú yọọ máa kó bùkátà tì sínú ẹ yọọ máa kó bùkátà tì sínú ẹ yọọ máa kó bùkátà tì sínú ẹ nígbà tó bá tó wá kó gbogbo bùkátà tì sínú ẹ tán yóò ló ń sà ó ń sàyàsí ẹsẹ fẹ pàtó dànù so níparí yóò tún wá pé ah, òun fẹ ká ẹ wọn ti pè kótóbá yàsí yóò tún wá máa kó àwọn àlìjánu yẹn ẹni kan dáńdá yáyò àdádá yáyò sàdádá kìnìkan sàdádá bílù àdádá bílù wàhálà bílù fìtínà bílù yóò sá bílù bílù láì tó kó àwọn àlìjánu yẹn. àkàràmù kọ́ ẹ̀yin wá sọ pé ah kíní yìí ò bá tọ́ lọ́mọ àwọn bílù bílù bílù yìí kò sínú ọkọ̀ náà kó o sì gbádùn kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ dídé kọ́ délé. ó ṣe bí bọ́yá ọ̀dà wèrè pè bó láàyè ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ yóò le tó bá ọ ẹ̀sìn ọlọ́run ni ẹ̀ rí kẹ́kẹ́ ìwọ lọ́sẹ̀sìn ọlọ́run fún mi. láyéláyé ẹ wọ́n ti kí o mọ a kí la sọ débi má kì mí mọ́. <laughs> ok so sọmọ kọ́ ọ́n sẹ̀sẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ọ̀hà lọ kí ọ̀rẹ́ rẹ̀ kà nígbà tó délé rẹ̀ gbogbo eléyìí yorùbá lẹ́bù ní ọ́ nígbà tó délé rẹ̀ lọ́ba bá ọ̀sẹ̀ wọlé bọ́ bá gbé kínní ẹ̀ gbàgàdà gbàgàdà báyìí sí òkè bíi ilẹ̀kùn báyìí èwo tún lè léyìí náà ọba dé ọgbẹ akọrọmọkọrọmọlá ètò ẹ sọ̀rọ̀ yìí báyìí dídá gbọ tẹmí lọ wá wà àbí ntú àbí ntú aṣọ má lè wá sọ ara rẹ o sọ ara rẹ anabi sallallahu alayhi wa sallam ni man allaqa tamimatan fala atamma Allahu lahu wọn kò má kà sí mi tó sẹ́wọ̀n pé bí gbogbo ó sì máa rí àwọn ò ní fẹ́ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run bí wọn bá ṣe ní ká ṣe nì wọn ní ká má ṣe báyìí wọn ní ká má tẹ̀lé báyìí báyìí ni wọn ní ká ṣe wọn ò ní fẹ́ gbọ́. ìdí inú tó fi jẹ́ pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ́nù Suratu Yusuf bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ rí láyé ọlọ́ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ẹ̀ńtọ́pọ̀jù nínú wọn ọ̀pọ̀lọpọ̀ àfikọ́jọ́pọ̀ sẹ̀bọ̀ ni wọn. lórúkọ pàǹsẹ̀ islam ni ọ̀pọ̀ àìmọye ìmáàmù wọn gbẹ bọ́ lọ sórí ìta lórúkọ pàǹsẹ̀ islam yìí wọn mọ̀ bá yọmí lè máàmù ọlọ́run lọ́mọ ọmọ yóò ń dèjì ń bẹ́ńdì lè máàmù yìí mùsùlùmí nípa yóò sì di gbogbo ẹ̀ mọ́ra sẹ́mi pé ńgbà téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ ó ti fi hàn pé tóun bá ní kóun dúró de tọ́lọ̀ fún wọn máa ṣàdúrà lásán lọ́sàn àti lóru àwọn ayé yìí ọba tó ń jẹ tó kéèyàn tètè múra sọ̀rọ̀ ara rẹ̀ ok ìdínú tó fi jẹ́ pé tí wọ́n bá wọn pèpè lọ sí di tọ̀hìn kò lè rọrùn ní àwùjọ tí gbogbo yẹn jẹ́ pé ogun wọn gbàgbọ́jọ lọ́nà ẹ̀bọ ni wọ́n gbàgbọ́jọ lọ́nà sòṣùgbọ́n àmì dákẹ́ adúpẹ́ bọ́lọ̀ àyípadà ń bá àwùjọ. So, ìlọsíwájú ń bá àwọn mùsùlùmí nítorí pé bẹ́ẹ̀ lómi náà ṣe ń gbọ́ ọ̀nù ẹlòmíì ò lérò pò ń lè pati wọ́n pati ẹlòmíì ò lérò pò ń lè filẹ̀ òun náà padà filẹ̀ èyí tó túmọ̀ sí pé ẹ̀yin tẹ̀ máa ń pèpè lọ síbi òdodo ẹ̀ gbọ́dọ̀ tí ó sùn yín ẹ̀ sì gbọ́dọ̀ dákẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwa gan alára bó la rí lánàá tẹ́fà àná bẹ́ẹ̀ كذلك كنتم من قبل فمن الله عليكم fatabayyanu bọ́ọ̀lù àwọn àrí tẹ́lẹ̀ kọ́nà wọn bó tó pé dẹ̀ra rẹ̀ lé wa lórí bóòlù àwọn ti wá fẹ́ sọ̀rọ̀ tínú pẹ́lú mi náà ní gbọ́ bóòlù àwọn ti gbọ́ torí pé ní ìsìn bẹ́nu àwọn èèyàn lónìí fẹ́kùn nìkan lọ́gbọ́ bàbá rẹ̀ gbọ́ àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo wọn gbọ́ orí ká mẹ́bọ mẹ́sìn làwọn sì wà kọ́dà àwọn tó bá débi pé ọ̀gbọ́dọ̀ délé yìí máa tọba ti mọ̀ pé irú ẹ̀sìn tó ń sin lọ́ọ̀mà sí ńgbọ́ bá yá tọba kó èèyàn méjì wá ẹ ẹ́ níta ń sin ẹsẹ̀ ṣàlàyé káwọn náà kó tó sẹ́ mọ̀ majority carry vote alhamdulillah torí délé akramakumullah àti lódodo nítorí bítọ̀ òhídìí yẹn ṣe pàtàkì tó wọn àní gba tiẹ̀ àmọ́ ńgbà tí èsì kìtà àwọn èèyàn kí ló fi kìtà àwọn èèyàn sí gánà rí ṣébi tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run làwa wá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní nínú tó tún ṣe àlàyé bítọ̀ òhídìí ti ṣe pàtàkì tó òní pé nítorí rẹ̀ gan ni jihad ṣe wà ẹ gbọ́dọ̀ sin lọ́lọ́ nìkan ni ló jẹ́ kí jihad ọ wà nítorí pé ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó kí tẹ bá fẹnu bá a sọ kò ní gbọ́ gbogbo àkàwé gbogbo wáàzì kò ní í gbà ok tẹ bá lè gba ìsìláàmù pé ẹ̀sìn lọ lónìí kan yìí báyìí kò sí wàhálà ẹ máa bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn islam ẹ sì kọ̀ntínú pẹ̀lú ẹ̀sìn yìí tẹ̀ ń sìn yẹn àmẹ́ ẹ máa sanwó òtaràn aljizia wọn á ní sanwó òtaràn fún dání awani wọn ní ọlọmọdé àjẹ́ ike anábìrin ista'inu waqatiluhum ẹ wá wárán lọ́wọ́ ọlọ́ni sẹ jà wọn lógun sọ eléyìí ló bí jihad torí ẹni sẹ àwa sílùú kan àkọ́kọ́ pè wọn sẹsìn islam tí wọn bá gbọ́ tí wọn bá gbà alhamdulillah àwa sọ fún wa kí ni tó jẹ́ ìwọ Ọlọ́run lórí wọn nínú islam ìsìlẹ̀ tọ́ tiwọn nínú islam yìí tọ́lọ̀ ń ṣe fún wọn tí wọ́n bá láwọn ọ̀gbọ́ àwọn ọ̀gbà á wàá sọ fún wọn pé option onígbénìsì ẹ máa san jizíyá fúnjọba ẹ̀sìn Islam á fi yín lẹ̀ lórí ntẹ̀ wa torí pé with time náà náà bá rí wọ àwọn mùsùlùmí ìṣesí àwọn mùsùlùmí tó fi ẹ̀sìn Islam kó sínú wọn máa gba Islam díẹ̀díẹ̀ lẹ́yìn náà owó tí àwọn ń san fún àwọn mùsùlùmí yìí báyìí ṣé àwọn owó lọ́fẹ̀ẹ́ ló fò ní ẹ kí ni tá lè ṣe tá fi ní sanwó yìí mọ́ kẹ́ẹ̀tì mùsùlùmí nì tí wọ́n láwọn tún ní sanwó ìgbésẹ̀ kẹta ló tó wá kan kájà wọn lógun torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam oníyà ayyuhan nabiyyu jahidil kuffara wal munafiqina waghlub alayhim wa anabi sallallahu alayhi wa sallam já àwọn kèfèrí lógun àtàwọn amúnáfìkì kó o sì lé koko máa wọn. irú ogun táwa jà káfíìrì ọ yàtọ̀ sí ìdájà múnáfì àmọ́ gbogbo wọn láàlè kòkó ma ogun dájà káfíìrì ìdá àti bani yóò mẹ́mi lọ ogun tá a fẹ́ jà múnáfìkì ẹ̀rí àti ọ̀rọ̀ ni ẹ̀mọ̀ káwọn fi hàn wá pé mùsùlùmí làwọn ṣùgbọ́n nínú wọn kèfèrí ni wọn a lè yọ̀bọ̀n yàdá sáwọn nítorí pé nítorí fi hàn aráyé ni pé mùsùlùmí làwọn onígbà wọn tọrọ pé kánábì sallallahu alaihi wasallam pa mùnáfíkì kan nira wọn tọrọ lọ́dọ̀ ànábì kó fáwọn oníyọ̀ǹda káwọn pa mùnáfíkì kan nílẹ̀ inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashaaba ẹ̀rú ń bà mí kọ́ mọ́ sọ pé muhammadu ń pa àwọn sàábì rẹ̀ torí pé tí ń fi hàn ráyé ni pé sàábì lò tọ́ torí di eléyìí báyìí eléyìí fi hàn yìí pé a gbọ́dọ̀ ẹni tó ṣe yìí pé ọmọ ìpè jihad ó wáyé nítorí tawhid al-uluhiyya nítorí tawhid al-uluhiyya bákan náà tawhid al-uluhiyya ó ní tuma la ilaha illallah la ilaha illallah ó ní tawhid al-uluhiyya ajakẹ́tọ́ máa fi wá léèrè tuma la ilaha illallah bó o la ma tuma rẹ̀ náà sani ọba ni tuma rẹ̀ o la ilaha illallah naam ẹ bá mi túmọ̀ rẹ̀. La ma'buda bihaqqin illallah ọ̀dà tí a bá sọ bẹ́ẹ̀ fáwọn màmá wa àwọn bàbá wa àwọn ọ̀gbọ́n lárúbáwá. Ayọ̀ kò sí ẹni tó tọ́ láti dọ́sìn fún lódodo àyàfi Allahu Rabbul Alamin eléyìí tuma la ilaha illallah. Àmọ́ tá a bá tuma la ilaha illallah ó ní pé la mawjuda illallah ah a'udhu billah la khaliqa illallah la raziqa illallah eléyìí ìtumọ̀ tí ò ṣe déédéé ni bí kí a sọ pé kò sẹ́ni tí máa ń ṣẹ̀dá àfọlọ́n kò sẹ́ni tí máa ń rọni lọ́rọ̀ àfọlọ́n kò sẹ́ni tí pani àfọlọ́n pé tí máa la nu Abu Jahl ọba sọ Abu Lahab ọba sọ torí gbogbo wọn náà gbà pé ta ló dá wọn Allahu ṣùgbọ́n òun nìkan la gbọ́dọ̀ sìn á eléyìí òun fún ọgbà fún ọgbà torí rẹ̀ òun nìkan la gbọ́dọ̀ sìn ó ní túmọ̀ la ilaha illallah tó kí ni ọlá tí ń bẹ fún kájẹ́rì pé la ilaha ọlá ńlá ń bẹ fún gbólóyìn ọlá ńlá ń bẹ fún gbólóyìn alákọ̀ọ́kọ́ òun náà ní pé la ilaha illallah òun náà lójú ọ̀nà téèyàn lè fi sórí rẹ̀ láyé àtàlùkìyà kájẹ́rì pípé la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti jọ́sìn fún lódodo àfi Allah ojú ọ̀nà àti sórí rẹ̀ láyé àtàlùkìyà mọ́ eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá ti jẹ́rìí ó di kínu ẹni tó bá ti jẹ́rìí la ilaha ó di kínu ó di mùsùlùmí mùsùlùmí ní òṣòríire láyé òní òṣòríire lọ́la kìyàmù tọ nínú àǹfààní tó tún wà nínú ọlá tí ń bẹ fún la ilaha illallah òun náà ní pé gbogbo ẹni tó bá ti gba la ilaha illallah gbọ́ yóò là níbi àtiwọ́nà ẹni tó bá ti gba la ilaha illallah gbọ́ yóò là níbi àtiwọ́nà ajẹ́pẹ́ni tí ò bá gbà kò lè bọ́ nínú ná ẹni tí ó bá ti gba la ilaha illallah gbọ́ kò lè bọ́ nínú ná eléyìí báyìí ó wà fundamental gbogbo èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n la ilaha illallah àtàwọn à ń sọ èsì la ilaha illallah àtàwọn tọ̀rí kọ̀ òrí la ilaha illallah lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ kò ní ìtumọ̀ o kò ní ìtumọ̀ rárá ọwọ́ kákan máa mérí ẹni la ilaha àtàwọn la ilaha àtàwọn sọ la ilaha illallah lẹ́mìí tó nítumọ̀ tí lé ní di gbogbo àìdá tí lé ní di gbogbo pálapàla tí mú ní ṣe gbogbo dáadáa òní la ilaha illallah ọ̀tá wà sọ̀rọ̀. akramakumullah la ilaha illallah ní jẹ́ kó sunwọ̀n tẹ̀wọ̀n níjọ́ gbẹ̀ndà kìyà gẹ́gẹ́ bí hadith sahib al-bitaqa ẹni tó yẹ pé níjọ́ gbẹ̀ndà kìyà mà ìwé pélébé báyìí lọ́lọ́wọ́n bó fi là níbi àtiwọ́n wọ́n ti kó gbogbo àwọn àṣìṣe rẹ̀ wá gẹlẹmà gẹlẹmà gẹlẹmà gẹlẹmà gẹlẹmà oní ó sì gbà pọ̀ ló ń ṣe yóò ti mọ wá òkè tó ìdínà lọ yá báyìí ọlọ́wọ́n bá wà ní ó ní àṣepamọ́ kan lọ́dọ̀ wọ́n wá mú ìwé pélébé yẹn wá la ilaha illallah níbẹ̀ lára rẹ̀ wọ́n bá gbé e lórí ọwọ́ kejì òṣùwọ̀n pèsè rí tó ṣe nù yọ wá tẹ̀wọ̀n ju gbogbo àìdá tó ti ṣe lọ ìyẹn ni tí la ilaha illallah òdodo ń bẹ pẹ̀lú ẹ̀ bákan náà la ilaha illallah ẹni tí ò bá ti ní iṣẹ́ rẹ̀ ó fúyẹ́ jọjọ lórí òṣùwọ̀n tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyama la ilaha illallah torí rẹ̀ lọ́lọ́run ṣe dálé ayé torí rẹ̀ ló sì ṣe dá al-qiyama torí ìsọkúsọ táwọn olómi máa ń sọ torí ànábì lọ́lọ́run ṣe dálé ayé ìsọkúsọ gidigidi ni kò sínú Islam ńlọ lọ́n ti torí rẹ̀ dálé ayé àtàlùkìyàmà torí la ilaha illallah torí pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah bákan náà torí rẹ̀ lọ́lọ́ ṣe dá àlùjánnà torí rẹ̀ lọ́lọ́ ṣe dá iná torí pé ẹni tí wọ́n wà àlùjánnà ọgbà la ilaha àwọn tí wọ́n wọ̀ náà ń kọ́ wọ́n kọ́ la ilaha torí ẹ̀ ọlọ́lá ó péjọ sí ara gbólóyìn nínú àwọn nǹkan tí a wàá rí mu jáde lọ́la gbólóyìn nínú ọlá tí ń bẹ fún gbólóyìn òun náà ní pé gbólóyìn òun náà ní a'zamu ni'matin an'ama Allahu biha 'azza wa jalla òun ní ìdẹ̀ra ńlá tó tóbi jù tọ́lọ̀ ń ṣe fáwọn ẹ̀rọ ẹ̀ la ilaha báwo ló ṣe jẹ́ dẹ̀ra ìfini mànà tọ́lọ̀ fún wa mànà lọ sí diẹ tẹmọ kí ńgbà tó fà wa mànà lọ sí di rẹ wọ́n ń pè wá ní mùsùlùmí ẹni tí òfin mànà lọ sí di rẹ ńkọ́ wọ́n ń pa wọn ní kófà àwọn kèfèrí ọlọ́mọ yà wọn kèfèrí torí ẹ eléyìí jẹba wọn ọlọ́run pé yunazzilu al-mala'ikata bir-ruhi min amrihi ala an la ilaha illa ana fattaqun ọlọ́run bá mú àwọn màláíkà sọ̀kalẹ̀ pẹ̀lú gbólóyìn láti wá fi ṣèkìlọ̀ la ilaha illallah fífi ni màna lọ sídìí rẹ̀ onídẹ̀ra ńlá tọ́lọ̀ ń ṣe fún wa ọlọ́run kó má bàjẹ́ ẹlẹ́kejì nínú ọlá yìí òun náà ní pé la ilaha illallah òun náà ní al-urwatul wuthqa òun náà ló kún ọlọ́run ọba tó yí jù òun ló kún ọlọ́run ọba eléyìí tó yí jù ọlọ́run ní faman yakfur bit-taghut wa yu'min billahi faqad istamsaka bil-'urwati al-wuthqa la infisama laha Sa'id ibn Jubair àti Dahhak wọ́n ní al-'urwatu al-wuthqa òun náà ní la ilaha illallah túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti ṣàìgbàgbọ́ sáwọn òòṣà tọ́kọ̀ láti jọ́sìn fún wọn ó sì gbọ́ lọ́wọ́ ọba nìkan gbọ́ eléyàn ti di okun ọlọ́wọ́n ọba tó yí mú etí kìí já èyí tí kìí já torí rẹ̀ ẹni tí ó bá fẹ́ ṣubú ẹni tí ó bá fẹ́ já ẹni tó ṣe tó òfin ní ṣubú ohun tó ṣe tó òfin ní já òun náà ní kó ṣe àìgbàgbọ́ tí gbogbo nǹkan tó máa ń sìn lẹ́yìn Allah kó sì gbọ́ lọ́wọ́n ọba nìkan gbọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti di la ilaha illallah mu òun ló kun ọlọ́run ọba tó yí èyí tí kìí já bákan náà nínú ọlá tí ń bẹ fún la ilaha illallah òun náà ní pé òun ní májẹ̀mú eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó sọ nípa rẹ̀ nígbà tí ń sọ yìí pé la yamlikuna ash-shafa'ata illa man ittakhadha 'inda rahmani 'ahda gbogbo wọn ò lágbára lórí àti tọrọ ọ̀pẹ àyàfi ẹni tó bá ti bọ́lọ̀ wọn ọba dádìhùn tó ti bọ́lọ̀ ńládìhùn àdéhùn yẹn ni ẹni tó ní la ilaha illallah tó gbàgbọ́ lódodo tó sì múṣẹ nínú ìgbésí ayé rẹ̀ ẹni tó gbàgbọ́ lódodo tó sì múṣẹ nínú ìgbésí ayé rẹ̀ àdéhùn yẹn ni shahadatu an la ilaha illallah tó gbàgbọ́ lódodo tó sì múṣẹ nínú ìgbésí ayé rẹ̀ àti pé la ilaha illallah. nínú ọlá tí ń bẹ fún òun náà ni alḥusna kọlọ́wọ́n bá ń sọ nínú atọ́lọ́wọ́n bẹ lẹ́dàá sọ pé fa amma man a'ta wattaqa wa saddaqa bilḥusna fasanuyassiruhu lilyusra wa amma man bakhila wastaghna wa kadhaba bilḥusna fasanuyassiruhu lil'usra òun ni husna. bí ẹni tó bá gba la ilaha illallah gbọ́ òun náà lọ́nà tó sọ ọ́nà àyà mi pé ẹni tó bá sá ìgbàgbọ́ sí la ilaha illallah yóò dá fẹ́ni tó gbàgbọ́ yóò burú fẹ́ni tó bá sá ìgbàgbọ́ tó la ilaha òun náà tún ni kalimatul haqq gbólóhùn òdodo eléyìí tó lọ́wọ́ bá sọ nínú àyà yìí pé illa man shahida bil haqqi wa àyàfi ẹni tó bá gba la ilaha illallah gbọ́ tó sì ní mà nípa rẹ̀ àyàfi ẹni tó bá gba la ilaha illallah gbọ́ tó sì ní mà nípa rẹ̀ la ilaha illallah oní kalimatu taqwa oní gbólóhùn ìpáyọ̀ bá sọ tó wa alzamahum kalimata taqwa wa kanu ahaqqa wa ahlaha wa kanu wa ahlaha ọ̀n tó ní alqawlu thabit ètò náà sọ pé thabitu allahu alladhina amanu bilqawli thabit fil hayati dunya wa fil akhirah òní gbólóhùn torí ti múlẹ̀ sísìn èyí tó lọ́wọ́ bá máa fi mú àwọn ẹrú rẹ̀ dúró láyé àti lẹ́yìn ìgbà tí wọ́n bá kú láyé àti lẹ́yìn ìgbà tí wọ́n bá kú torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tá a bá sìnkú tán ẹ̀rí pé inú àdúrà tá a ṣe wa ń dúró tí ó sì láyé rẹ̀ kó tó di kó sísẹ̀ ń lọ قلنا لك اللهم اغفر له اللهم ثبت اللهم اغفر له اللهم ثبت والله فرج اللهم بقى فليس فوق ọlọ́run ọba fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí pé ẹni tó bá rí sí fọ̀ nínú sàárì nígbà tí màlẹ́kà fi léèrè ẹlẹ́yìn ti là. alqawlu thabit ọ̀nà la ilaha illallah lọ́lọ́run ọba ò fi mú wa dúró. la ilaha illallah òun náà tún ni al-kalimatu tayyibah gbólóńtọ́ da èyí tó lọ́wọ́ bá fi ṣàpèjúwe nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní daraba Allahu mathalan kalimatan tayyibatan ka shajaratin tayyibatin asluha thabitun uha fi as-samaa. ìpè ọlọ́wọ́ bá fi àpèjúwe gbólóńtọ́ da lélẹ̀ èyí tó dà gẹ́bí igi tó da èyí ṣùgbọ́n tó ṣe pé àwọn ẹtúntún àti ẹ̀ka rẹ̀ wọ́n bẹ ní sánmà. àti pé la ilaha illallah olómọ̀ọ́sẹ̀ sábàbí àti là níbi àti wọná ó wá nínú hadith eléyìí tí Imam Muslim tó gbé jáde wọn lánàá bá Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́ tí olùgbègbè fún sọlá ti kan tó sọ pé ashhadu an ilaha illallah anábìwá sọ pé kharajta minan nar òní wọnà nígbà tẹni tí ń pèpè fún sọlá sọ pé ashhadu an la ilaha illallah anábì ni kharajta minan nar òní wọnà. àdìsí fún wa nínú sahih muslim látọ̀dọ̀ Ubadata ibn as-Samit radiyallahu anhu ó ní mo gbọ́dọ̀ nàbì sallallahu alaihi wasallam sọ pé man shahida an la ilaha illallah wa anna muhammadan rasulullah harrama allahu alayhi an gbogbo ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ bí kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah tó sì tún jẹ́rìí pa nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ṣe iná lé wọ̀ fún túmọ̀ sí pé àfẹ́ wọná àfẹ́ wà lùjẹ́nà ẹ jẹ́ káwọn náà kàgbà la ilaha gbọ́. nínú hadith shafa'a hadith sìpẹ́ anábìnrin akhriju minan man qala la ilaha illallah. وكان في قلبه مثقال ذرة من إيمان ọlọ́wọ́ sọ pé ẹ mú wọn kúrò nínú náà gbogbo ẹni tó náà bá sọ la ilaha illallah láàyè rẹ̀ tí ò dín wọn máa náà kún nínú ìmánì bá sì ń bẹ lọ́kàn rẹ̀ alimami Bukhari àti Muslim ló gbé jáde nínú ọlá tí ń bẹ fún la ilaha illallah ọ̀nà ní pé sábàbí ló jẹ́ fún àti rálì jẹ́ náà wọ̀ ó wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ ìgbẹ́ ashhadu an la ilaha illallah wa anni rasulullah mo jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn àti pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run la yulqallahu bihima abdan ghayru shakkin fihima illa dakhala al-jannah ẹrú kan ò ní gbégbóná méjèèjì ìpàdé ọlọ́run lẹ́ni tí ọmọ ṣe méjì nípa wọn àfi kọjá pé ọ wà lẹ́jà ìyẹn ni kí shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah nínú aláti tún bẹ fún la ilaha illallah wọn náà ní kó ní afdalu dhikr wọn lè tọ́ lọ́lá jù nínú gbólóhùn tó yẹ máa fi ṣèrántí ọlọ́run yẹ́bà nàbì sallallahu alaihi wasallam sọ nípa àdúrà jọ Àrafà ó ní àdúrà tó lọ́lá jù afdalu du'a. دعاء يوم عرفة وأفضل ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله يقول الله جنة دعاء دعاء جوارة فاني يقول الله جنة جميع تعالى نجد سواد مش الصلاة ونان لا إله إلا الله àmì ẹ̀mọ̀ ike la ilaha illallah gbogbo ìta ń sọ̀rọ̀ yìí àní la ilaha illallah tó ní ìtumọ̀ la ilaha illallah àtẹni tí ń tẹ́ni tí ń sọ ètò lọ́ọ́ sóògùn tẹ́ni tí ń sọ tí tún so sà tẹ́ni tí ń sọ tí ò ní sọ pé ọmọ ilé kíní kan lòun ilé kún làwọn tí ò ní sọ pé ẹ olóró làwọn òun sì wá lé àwọn tì ẹni tí kò wọ́n wọná rọrùn ẹni tí wọ́n sọ báwọn la ilaha illallah yẹn ò lè wúlò fún bákan náà la ilaha illallah ó ní nǹkan tí yóò gbúwo jù lórí òṣùwọ̀n tó bá dé jọ́ gbẹ̀ndàlùkìyàmẹ̀ ó wà nínú hadith Abdullahi bin Amr bin al-As radiyallahu anhuma látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wọn lé anabi nuhu alayhi salam ó sọ fọ́mọ rẹ̀ ní ìgbà tí èkú dé ó ní amuruka bi la ilaha illallah mọ̀ ń pa àwọn ọmọ mi láti ẹ̀kọ́ sọ la ilaha illallah fa inna as-samawati as-sab'a wal ardina as-sab'a nítorí pé sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ́wọ́ lọ́wọ́ dọ́ọ̀nà kékeré. tá a bá gbé gbogbo ẹ̀ sórí ọwọ́ kan nínú ọwọ́ méjèèjì òṣùwọ̀n wa wudi'at la ilaha illallah kẹfẹ kẹfẹ káwá fi la ilaha illallah sórí ọwọ́ kejì la rajahat bihinna la ilaha illallah la ilaha illallah ọba tẹ̀wọ̀n jù wọn lọ Allahu akbar. ولو أن السماوات السبع والأرضين السبع كن حلقة مبهمة لقسمتهن لا إله إلا الله so wọ́n ní tó bá jẹ́ pé sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì gbogbo wọn bá jẹ́ ihò rogodo òrùka rogodo tó ṣe é pé kò síbi tí ihò rogodo ti lu láàrin láìláì lọ́lọ́ ọba lu wọn ọba já ihò níbi tó ní agbára dé ọlọ́run bá fún wa ní gbogbo nǹkan a máa wá wá wà kú wà lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí bùkátà bá ti bá mùsùlùmí ìnira kan bá bá ẹni wọn máa lọ sórí ọ̀dọ̀ bàbá òkè àbíyè ọ̀dọ̀ bàbá òkè àdánwò ọ̀dọ̀ bàbá òkè àdánù lórí báwọn wá kìnnà tó bá pa gbọlọ́ngbọ́ lódodo tó bá bẹ lọ́n pé wọ́n lọ́n wo ti gbígbàgbọ́ tí mo gba la ilaha illallah tẹ́sí fi ọ̀nà kankan mẹ́bọ mẹ́sì gbọ́ bùkátà ìfúnmi wọlọ wàlá ọlọ́run ọ̀bọ̀ bá gbọ́ fún yẹn. sòṣùmọ́ gbọ́ pé mùnáfíkì àdínì lọ́pọ̀ wọn ò gbàgbọ́ irọ́ yìí náà lásán ni irọ́ lásán náà ni. sọ ìdínú tó fi jẹ́ pé kò lè yá sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ láti lè tọrọ bẹ́ẹ̀. tọ́ la ilaha illallah ó ti tó nínú tí ó fi hàn wá ọlá tí ń bẹ fún un fanabi sallallahu alaihi wasallam sọ pé òun ló ga jù nínú ẹ̀ka ìmánì al-ìmánu bid'un wa sab'una shu'bah a'laha la ilaha illallah fanabi sọ pé òun ló ga jù nínú ẹ̀ka ìmánì torí délé ìjàmá ẹ jẹ́ kí gbogbo wa ká gbìyànjú láti jẹ́ ẹni tó jẹ́ pé yóò jẹ́ kí la ilaha illallah yìí. Kọra ráyè jókòó nínú ìgbésí ayé wa ká mọ ìtumọ̀ gbólóyìn ká sì jẹ́ kó lápá nínú ìgbésí ayé wa ntọ́tọ́ ká bá lọ́dọ̀ ẹni tó bá gba la ilaha illallah gbọ́ kó wá pẹ̀lú wa ntí ò sì yẹ kó wà lọ́dọ̀ rẹ̀ ká jìnnà sí tẹfẹtẹfẹ ká sì jẹ́ tó so bẹ́ẹ̀ náà ní ká rí ní kọ̀kọ̀ wa ká rántí pé a lè fara pamọ́ fún yàn a lè fara pamọ́ sọlọ ká sì rántí pé gbogbo mo ní mo ní mo ní gbogbo ẹ̀ pátá ayé yìí náà la fi sí ẹ̀sìn wa tá a bá ní òun náà ni ọba wa lọ níjọ́ tá à ń bá lọ ọlọ́run bá kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àtúndé tún tọ̀hídìí wá sí ọlọ́run bá wa tún tọ̀hídìí wá sí má dá wa dára wa má da wa dá bùkátà wa ọlọ́run ọba wa ràn wá lọ lórí ẹ̀sìn wa bí a máa sìn ọ́ lọ́nà tí ó gbà mọ́ ọyọ́nu sí wa lọ́nà tí ó sì gbà dípò onífẹ̀ẹ́ wa ọlọ́run ọba ṣe wá lọ́kàn nínú àwọn ẹrúsìn rẹ lódodo má ṣe wá lọ́kàn nínú àwọn ọ̀tá rẹ ọlọ́run ọba kó gbọ́ bùkátà gbogbo wa eléyìí tó ti da nínú ọ̀rọ̀ kálukú ọlọ́run kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá wa tó ṣe. àlékún lọ síwájú àlékún dàgbàsókè ọlọ́run bá kó sí fún gbogbo wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you.